ya kafin mu wannan dari ne shi ne ku ta aya aya aya Tọ́lá wà lórí ẹ̀ka ìjọ ayé náà wà lórí ẹ̀ka òun nìyí. ìṣe oúnjẹ nínú tí ó lé o yàtọ̀ lọ́rọ̀ wa ó lé ẹgbẹ́ ọgbọ́n wa ẹgbẹ́ ọmọ akọ́ nínú ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ ọ̀gáyé ẹgbẹ́ wọ́n náà sàkóso yọ̀tọ̀ yọ̀tọ̀ tọ̀ ẹ̀ ọ̀yọ̀ Yàtàkíkọ̀bù láàrin òṣìṣà ìyá rọ̀. Wọ́n máa ń sọ pé èyí kúrò ìjọba àìní. Wọ́n ń sọ fún ara wọn ṣe inú àtàlẹ́ àwọn àìwé tẹ́lẹ̀ dúró náà. Àwọn ẹgbẹ́ ẹ̀jọ̀ ó ti gbé. Bẹ́ẹ̀ni kọjá ṣàyà àwọn onírìn àjò wá sí wọ́n sí wọ́n sí wọ́n kọjá lọ wáyà. Wàhálà wà lọ́wọ́ wọn àgbàdo àwọn ọmọ àgbẹ̀ láàárín wa. Wọ́n tẹ̀lé wọ́n tẹ̀lé pàápàá lọ́wọ́ àìsàn wọ́n tẹ̀lé tí wọ́n ti ti ti tó mú ní fáyà tó mú ọmú ọmú pa ọmọ àwọn ọmọ bàtà ọmọ náírà ọ̀dà ìlọsìn ẹgbẹ́ wọn nípa omi. ọmọ wa ẹ̀kọ́ yìí wá lórí ìyàwó adéṣe kì í sàkọ́kọ́ bá rẹ̀ ibi ń pa àbọ̀ nípẹ́. ti dé ìdílé ayé ọ̀rọ̀ ọ̀rọ̀ wa ṣọ ẹ̀rọ ní adéṣe ayé adéṣe fún wa ní ẹ̀jọ̀ lọ́pàá náà. níbi wa yóò tún lọ yóò fẹ́ àwọn ènìyàn yìí yóò wọ̀n sí ẹ̀rọ ní wọ́n ti sáà ti kẹ́ lọ́wọ́ àwọn náà ju láti ọ̀rọ̀ nípa. ìbáwọn kó lórí pé ìwọ ni wà nípa bí omi

Afa ti jókòó lẹ́yìn ni abánikẹ́ni yọ fa ni láyé pé ó lè fa garawa mẹ́fà jáde <laughs> àwa ni àwa lọ nílé àjà wa ní bàbá ẹ̀yin lẹ́mọ̀ fa mi bó lẹ́sí wọ́n fẹ́ pa inú nù àmọ́ ewu tó ṣe déédéé kálukú dára wà lọ́rẹ̀ rẹ̀ wọ́n ti ní ẹni tó mú mẹ́fà láàrin wọn ó ní ẹ̀yà. فأرسلوا واردهم فأرسلوا واردهم wọ́n wá rán ẹni tó mọ mí fà láàrin wọn tó máa mà ṣẹ́gun ní máa fami fún wọn wọ́n rán ẹja kí ó láàrin kó tó bá tó fi sáàbù torí pé sàyàrá náà ni fáàrin fáàrinlà. sàyàrá dẹ̀ ní kì í sóbìnrin àbí obìnrin tí sàyàrá kì í sọkọ rẹ o sàyára onírìn àjò ránṣọ o láyé ìgbà tí ìsìláàmù gan ò tí ì wọlé wọn yìí fi ìyá jó obìnrin ṣùgbọ́n lọ́dọ̀ sáńdì pàṣẹ gidi la fi ń jó obìnrin lọ́ba ń lọ sọ́nà north mincin kékeré ọkùnrin lọ́ọ̀bà pàdé ńbẹ obìnrin lọ́ọ̀bà tí wọ́n dì wọ́n lórí àwọn mọ́tò mọ́tò sí yẹn wọ́n sin wọn bígbà tí wọ́n di ẹrù àwọn ni wọ́n wà lókè àpò àlùbọ́sà inna lillahi wa inna ilaihi tí ìsìláàmù tó mọ́láyé ìdáhùnwá yìí dé ìdáhùnlò obìnrin ní jìyà o ọba jọjọ àgbàyà ní kan tó lóbìnrin méjìlá ọjà orísun abárí ọba ń bẹ̀ náà rẹ́gẹ́dẹ́ èwo ayébájú àti ti ọba wọn ń bẹ̀ tó títí àwọn ọmọ yẹn gàrí ọkùnrin lóye ọmọ yẹn gàrí wa ọ̀la tó lé ní iná iná ah iná wọn náà sì mọ̀ kóbìnrin wíìkì kọjá bí ọkùnrin àwọn ọ̀sẹ̀ tó yẹ kóbìnrin ó ṣe tọ́yẹ kọkùnrin ó ṣe obìnrin ti gbà máa lọ́sán lọkùnrin fi pọ̀ ń gbòòrò tí ò rí tẹ́ kò sí tí wọ́n fẹ́ ṣe wọ́n báyìí ní ìsìn àbí wọ́n ṣe bábà àbẹ́ òróbìnrin ṣe bábà ẹ̀ tóbìnrin jẹ rí wọ́n wá kóró ẹ̀ ti bábà ń tiẹ̀ ní ọ̀wọ̀ ọkùnrin ní ń bá gẹrí ju oríṣi ìnáwó so gbogbo àwọn asẹ́wọ̀n àwọn yìí kì í ṣiṣẹ́ obìnrin lílé fún ìsìlámù nìyí nínú àwọn tó rìnrìn àjò nínú àwọn tó rìnrìn àjò lọ́kùnrin gbogbo wọn ọwọ́ ẹni wọ̀já àtẹ̀yàrá já tí ìbẹ́ẹ̀bù yẹn wọ́n ti àmì abúsí lára torí bóyá bá kọ́ ni wọ́n fi wàjá à pẹ̀lú wàjá ẹ̀tì kí ló fà torí ìtẹ̀yàrọ̀ àwòye sí lábúrò yẹn òwò ẹ̀dìyẹn gbólò lásán ni àwòye sí ìtumọ̀ rẹ̀ ó lè pè já àti hamza ta ní já hamza tóbìnrin ní já hamza àbọ́kùnrin ẹ̀ ó lè pè já àti hamza ọgbà ẹ̀ wọ́n lọ ọgbà ó ní kí ló dé hamza tún hamza táàrí àmì kíni àmì abóyìn ó sì lè pè já àzainabu ọgbà ó kí ni gbà kí làmì abúlára zainabu gbólóhùn lèmi lòun tì mí bù lọ́wọ́ àmẹ́kùn zainabatu zainabu ni nàám ìyẹn nìyí wá wò wájú ọmọ ẹni fàárùsàlù wárídàhùn. fàárùsàlù wárídàhùn. èyí tí tó fi ayé wàárùsàlù tí ò fi fàárùsàlù fàárùsàlù àrùsàlù náà ọwọ́ lo ọkùnrin fún níbi fàárùsàlù ẹni tó kí ó lélẹ̀ ọmọ yìí ọkùnrin ló lò ń bi fàárùsàlù ó sì lóbìnrin ní jáàkì ah, ẹni tó sì ṣiṣẹ́ tá à ń pè ní subject tó wà ńlẹ̀ abo ni ó ń jẹ́ nínú kíkọ sílẹ̀ ṣùgbọ́n akọni nínú ìtumọ̀ méjèèjì wa ń kọ́ àyànwá lò ó fi yá pé bọ́ ọba nínú gbólóhùn báyìí bọ́ bá wọ̀ ọ́ ọ pé já kí ọba sì wọ́n sọ pé já à gbogbo ẹ̀ ló ṣe kí ni lọ́lọ́. wàjà á. سيارة فأرسلوا واردهم وإن تمومي ملاري وقيل أقمامي وفوا fáàdùlá dáìwá. Níbi wá ibi tá a bá wà lórí ìrìn àjò, ọ̀yẹ̀ ká ṣètò ìgbìjà ayé wa lórí ìrìn àjò. Bẹ́ẹ̀ bá tiẹ̀ lè tó ń gbà tẹ́ tíráfù, tẹ́ àyẹ̀wò ni ló fi sọ pé fa adela daluwa. fa adela daluwa. daluwa fúlọ́pù kí ètò máa dalu dòrò ìfani kílẹ̀ tó ń pè. àwọn ní dòrò ìfani náà ní dalu wọ́n ní ẹni tí wọ́n rán lọ nìyẹn ó ju dòrò ẹ̀ sínú kànga adila kíwú náà tó nù adila ó ju sítọ́ ọ̀fẹ́ ti fani tóbi bá ti wà mẹ́ta ó pè dàlà ó pè adila ìtúhù fìlìbì. mo fẹ́ pa mí nù tó bá ti wà ń bẹ̀ dàlẹ́yìntìhù mínà lè bèèrè mọ fà á jáde sọ ọgbọ báyìí adìlá ojú síbẹ̀ ojú dòrò ẹ̀ sínú kànga dòrò lọ́wọ́ tí dòrò wa ẹ̀kọ́ gidi dára ó dòrò lọ́wọ́ náà wa ń tíráfù dúró sí ni ń dòrò ẹ̀mí ordinary ìfami kò ní nítorí ó ti nítorí ó ya dá ni ó sì lò wẹ̀ kí ló dé onírìn àjò múdúró dání wọ́n wá ń tábù wọ́n wá ihe Ọ òògbẹ́ àwọn eléyìí tún dání lórí ìrìn àjò náà àjò kì í ní nǹkan very important ní òmù start àbàdàn táyà wà á o sì jẹ́ sàlọ́wọ́ ọwọ́ ara rẹ̀ ọwọ́ sọ pé ya lọ ya lọ ọ ò sí yà lọ tó kù nílé ìwọ ló ṣe àyà ìwọ náà mọ̀ pé táyà yìí ọ̀ lágbẹ́kànlé ní tí ìbàjẹ́ pọ̀ lójú ọ̀nà ọlọ́ọ̀ni kàn sọ wà ọlọ́ọ̀lọ́mọ yìí èso tá a ti tẹ̀ ní kọ́kàn yọ ọ̀daràn tí ò tí ò tàbí pa ò àwọn òkúta wọn yìí jẹ́ lu táyà ọwọ́ àjò ò gbé ẹ́ sọ́ bẹ́ẹ̀ náà ni ẹlòmíràn kò ní lancet ó sì mọ amọ́tò káàkiri gbogbo àwọn nǹkan ọ̀yẹ́ ká mọ̀ fìtò ayé ni àwọn onírìn àjò yìí máa kú nǹkan rìn àjò ẹ̀ pé àwọn ẹ̀ka ìjọkọ̀ gbogbo ẹ̀ o ìwọ́ tó jẹ́ ń ní travel pé international ni fílẹ̀ ẹ̀ wò pé tí ò ẹ̀dá fún sí ọgbọ́kànlé lórí ẹnì kankan jálówó àhútẹ́ wí ó fi yíra gbogbo onírìn àjò kọ̀ọ̀kan ló nǹkan àǹfààní tiẹ̀ eléyìí nígbà tó sọ tó fi mọ̀ ipò ń lóni jálówó ni pé nígbà tó wulẹ̀ lákọ̀ọ́kọ́ ó ní fàárùsà ló wá lóde ọ̀hún. fàárùsà ló wá lóde ọ̀hún. ó ní wọ́n rán ẹni tí máa fami fún wọn wọ́n rán pílọ̀ fami wá mọ̀ wá débẹ̀ fa adélá àdáléwá. fa adélá àdáléwá. fa adélá àdáléwá hùn. tí o sọ pé ó ju dúró wọn sódò. ó fi wá pé òun ló ní dòrò fámẹ́. ìjọba sì mú tóun fi ní ìfami tiẹ̀ gbogbo kálukú wọn náà tó súnmọ́ ni pé kálukú wọn náà ní kíni nǹkan fami tiẹ̀. naam ìfami ń gbà náà wáyà tó sí fami tiwa yẹn. fami tiwọn yẹn ti kéékèèké bí tiwa yẹn ọlọ́run dá wọn lára gbára ń tiwọn ẹ̀rí panadọ́ bá wá dọ́jà ní ìsìn panadọ́ bá tóbi púpọ̀ kò ní lẹ́ni rà á láyìn máa ń wò láwò mọ̀jú mi pé ìsàní ọ̀dà mi lápá ń bọ̀ ọlọ́run òfin ọlágbára bíi tiwọn àwọn alágbára ẹ̀dá tó lọ ń dá àwọn ẹ̀dá tó strong ni wọn wọn lókun wọn lẹ wọn láyà òun náà mọ ìtàn ànábìwá Musa àrí ìsọlá ní ọ̀sán títí ló fi ta òkúta kó lórí ìgbìnrin ó sì kú ọmọ ẹ̀ ó kàn fọwọ́ sí báyìí èdè wọn tẹ̀sẹ̀ ń gbé ń gbé òní ìdí à ń gbé tó bá ti báyìí ó ti sún kúrò ní tiẹ̀ nítorí agbára ń bẹ̀ ọlọ́run fún alágbára àwọn èèyàn wọn wọ́n yìí wọ́n wá ju ìfàmẹ́ ó jù sínú kànga bó ṣe jù bẹ́ẹ̀ báyìí ẹrú sí ọlọ́run ọba tó wà nínú kànga títí ànábìwá Yusuf àríṣàlàtò ọlọ́run ti darí wọn wá nù bọ́lọ́run ọba darí wọn wá kí ẹlòmí ọ̀sẹ̀lẹ̀ ẹni tí ò lè jáde láti bàtí àti jù bẹ́ẹ̀ ó fi yára gbogbo lè jáde tó bá ṣe é jáde ni yọ ọkàn òkè gùn ṣùgbọ́n kò ṣeé jáde ọwọ́ àmẹ́rẹ̀ wọ́n ju dòrò síbẹ̀ ó di dòrò ní ha wọn náà máa kẹ́kọ̀ọ́ mẹ́rin ó rí iṣẹ́ láti ìjọ yìí ó sì ń ṣàdúrà ọlọ́njẹ́ ẹlẹ́sẹ̀ ọlọ́njẹ́ ẹlẹ́sẹ̀ wọ́n wá lẹ notice sí ní dára notice board announcement pé afẹ́ gba òṣìṣẹ́ ṣiṣẹ́ lábẹ́rẹ́ ọwọ́ àṣálẹ́ owó ẹlẹ́yẹ kọ́ kọ́kọ́ débẹ̀ anábì ọlọ́run lélẹ́ yìí kò pé dòrò kí ní fi dòrò nke kan lọ́wọ́ lẹ̀ yọkẹ́ dèrò ọmọ dòrò ni máa ná sábàbí jọ àwọn àwọn ajá ọmọ ọjà kí n sá mọ́sálásí sọ̀nàdà àwọn èèyàn lẹ́nu géètì mọ́sálásí lónìí pé lẹ́yìn àsọ̀bá lẹ́nu géètì géètì wà ní máa ti dúró tètè sálámà aláì sálámà kan bọ́dà ah ọkùnrin naim sálámà níta ni o mọ́tò ìmọ̀ lára jù òun lọ sí háì máa hà ẹni ẹ̀ máa fẹ́ máa bọ̀ mọ́ fẹ́ẹ́ nítorí sára mi kò sí bẹ́ẹ̀ ń gbé ìtìlú àwọn tí máa ń gba abíjáde orí ẹ lọ́sẹ̀ jimá tó nínú jimá ọjọ́ mẹ́jọ gbé ìtìlẹ̀ ní ndòs tí yọ ẹrìn ẹ̀dógún àwọn ni tí ọjọ́ mọ́kànlélógún àwọn ni màá dúró sí jẹ́ ń sọ fún ọ ó lè lóṣù mẹ́ta láàrin báyìí bí ìṣẹ̀lẹ̀ kó ti pọ́n nọ́mbà tàbí kó ara kàwé kó lè bẹ́ẹ̀ máa fi lé lọ́wọ́ o lé lóṣù mẹ́ta láàrin báyìí kí bísíǹsì ọmọ ti kọma kọ́mọ yìí padà sábà bínú ìtọ́jà lò ní ti rìn mọ́lá ẹni ká bá mi olóńgbò ní ẹni kan ọmọ àkùsẹ́ tó ń ṣeré èyí gan tí mo jẹ́ sọ fún mi ilé ọmọ làwọn jẹ mọ́ kí pàǹpàdé ìsìlámù àwọn orí tó wà ń bẹ̀ nù bí a mọ̀ra wa àmì a sì mọ iṣẹ́ tí kálukú ń ṣe náà tó nípa báyìí. Fàdùnládàlúwa. Wọ́n ti dòrò sínú kànga, má ti rí dòrò báyìí. Kọ́lá yà. Ọba dìrọ̀ máa, ọba dìrọ̀ máa kan ìfami, bó ti dìrọ̀ máa báyìí ló ń ti náà bá ń fà, ọ ń fà. Iṣẹ́ ti mọ̀ ní agbára nù ni. Omi ló pè nígbà tí ń fà bọ̀. Ó dìde ọmọ ọdún bíi méjìlá nǹkan kan ìwọ ó lè fọmọ ọdún mẹ́ta jáde ó ní pé ọlọ́mọ ń yọ ẹlọgbà àwọn tí wọ́n máa ń pààyàn jáde kó nu omi torí mo bá ń fà ó lè fà ní kí máa já sínú kànga ó fi yí ayé pé ọlọ́run fún ọ lágbára wọ́n ní agbára yẹn kọ́ ọmọ akọ́ ọmọ níbi fà bọ̀ ó ti bómi ni ah anábì Yusuf ayé sọ̀rọ̀ àti ọ̀sẹ̀ náà rí akú náà ọlọ́run fún ní ẹ̀kọ́ tiẹ̀ ní tí ò ṣẹlẹ̀ sí mo náà mọ̀ pé tídoro bá dé bá tídoro fa àyàn yọ fa àyàn nànànànànànànà gbogbo sára ẹ̀yàn ọ̀fà àti báńfà bọ̀ ẹrù òsì bàbá ọkọ̀ mọ̀lẹ́ já ah Allahu Akbar ọdún ọba ìwọ náà tọ́ bá ti rí sábàbí kan tó rò pé ọlọ́run lè lò fún ẹ tó ti jẹ́ halal tó lè jẹ́ kọ́ sọ́ọ̀kì pọ́blẹ́mù tó jẹ́ halal tó tó mú mọ́wòye pé àfọkànbalẹ̀ tẹ́lẹ̀ yìí tẹ́lẹ̀ wọn ọ̀wá san tọ́ba fàtọ́ba já ẹni tó fa dúró bẹ́ẹ̀ ọ̀sá rí mi pé mọ̀kán lẹ́sẹ̀ àbí mọ̀kán ní apá yọ̀sá fà ń jáde fún mẹ́ má tí ò sí nǹkan tó fẹ́ gùn jáde ó sì dìde òró dìrọ̀ àwọn ọmọ agbára ọlọ́run tó wà lára okùn náà tí ò fi já ọmọ agbára tó lọ́n sọ̀kalẹ̀ sára ẹni tó fà náà tí ò fi ní fílì nǹkan ń mọ̀ jẹ́sí pé ti ń fà jáde yìí ó kúrò lómi ó di in tó súnmọ́ ni pé kò ní sí lè fún nǹkan kan torí pé ẹni tí ń fa ìyá afẹ́ kọjá èdè tẹ́lẹ̀tẹ́lẹ̀ in tá a bá ti fẹ́ kọjá èdè ìwọ tó ń fa òní mà in tá a bá fẹ́ ṣẹlẹ̀ ìwọ tó ń ṣètò ìṣẹ̀lẹ̀ òní mà nígbà tí wọ́n sọ̀rọ̀ ìṣírí ibi àbí nǹkan tó fẹ́ dáàbò wọn tí wọ́n ti lọ́rùn ìbéèrè ibi àbí kí wọ́n pè òru bèbè <laughs> ó mọ̀ ní sọ̀rọ̀ rẹ̀ wọ́n wá ní ah Professor Taibu Jega ọgbọ́n púpọ̀ mo ní ẹni tó bínú tó àtàìrù Jega èmi ọ̀ma ṣùgbọ́n gba tí ọlọ́run fẹ́ ṣẹlẹ̀ adilẹ́nu pé táwọn àwòrán táwọn àwòrán ìrúbèbè àdílẹ̀gbẹ́ àrúbèbè tọ́fẹ́ rúgbó wàhálà fìtínà nímọ̀ ọlọ́run lò ó Bọ́bá ilé ẹ̀dọ́ ilé mi mú ní. Bọ́bá ilé mi mú ní. Ọ̀gá lọ́hùn àmọ̀rọ̀ nǹkan ìlú. Bọ́bá ilé mi mú ní sùúrù. Ẹ sọ fún bó ṣe sùúrù ọkọ̀, a mọ̀ bó ṣe bínú. Àdáyé jẹ́gẹ́ ìṣèyàn jẹ́jẹ́. Ìṣèyàn tó gba ìgbàkú bàbá ńlá yìí. Àtọ́ àwọn tó mọ̀ ẹnìkan wà tó súnmọ́ tó wá fún láwánì. Ọjẹ́ kan náà tó kẹ́kọ̀ọ́ Morocco ló ti kẹ́kọ̀ọ́ ló ti jẹ́ àmbásọ́dọ̀ nigeria Morocco rí àwa pàdé kan ní conference kan tá a lọ kàn àjọ wà ní yàrá ẹ̀jẹ̀ kan náà ọ̀hún èmi ti bí ẹni pé èmi ọ̀mí ọ̀mọ́ ò ìwé tẹlifíṣàn ṣé ń dáàmà ṣùgbọ́n aṣájọjọ́ ní restaurant à jẹun Nigeria mo Nigeria ah, kí ló kọ oyún lágbájá lágbájá ah, mo lè ó lè ṣe àtàrí ah. mo ní mo mọ́ òun lọ́wọ́ sọ̀rọ̀ àtàrí ilé jẹ́ máa sọ fún pé fi bínú ni ẹ sì máa bínú dára ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ṣe tán láti láti ṣiṣẹ́ rẹ̀ ó ń kọ́ ṣùgbọ́n mo ọlọ́run ọ̀fẹ́ kí nǹkan dàrú tí ọ̀fẹ́ wàhálà fáwọn amẹ̀kúnnù dáa mọ́ nǹkan kan àwọn ìdìbò a sì fẹ́ jẹ́ wàhálà ààbò a sì wá fa ìbò lọ́wọ́ àwọn tí ò sì fà kankan bẹ̀ ṣùgbọ́n àlàáfíà ní ìlú là ń ṣe kíni làwọn wá ń ṣe a yìí ọlọ́run ló tẹ̀rẹ̀ fún un bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ṣe ọlọ́run ọba tó bá ti fẹ́ tó bá ti fẹ́ ṣe yọ ṣẹlẹ̀ ọ̀ lórí ẹ̀ ó lè kàn dú ẹ̀ mọ́ bàbá kan ń bẹ wọ́n ń pè ní ó ti yẹ gọ́fúnà ọ̀yọ́ ṣèjì rí ó ti kú mbẹ́ ní ẹ̀ ọmọ olúńlọ́yọ̀ olúńlọ́yọ̀ bàbá kan ń bẹ tọ́jọ́ rẹ̀ rẹ̀ ọmọ rẹ̀ wá kú aláàjì iná aláàjì kiri ọmọ wọn kan kú àkọ́bí wọn wọn á ńgbà débẹ̀ mo bá bá eh, olùlọ́yọ̀ ń bẹ̀ èmi ọmọ fóònù mi ọmọ tó tẹ̀lé mi ò sí ní Tawfiq tọ́ka Kùránì ló wà náà tó tẹ̀lé mi jẹ́ abáyé bẹ̀ lábàbà àtàwọn èèyàn míì náà fúnyàn láláwà ń bẹ̀ ṣùgbọ́n olùlọ́yọ̀ ló dúkùú lẹ́gbẹ̀ẹ́ iná ti ń ah làbá ń sọ̀rọ̀ àbá ń sọ̀rọ̀ ọlọ́run fún bàbá yẹn bàbá yẹn bẹ́ẹ̀ ni mo ti gbà fọlọ́run àwọn olùlọ́yọ̀ wa ní kòránì tẹ gbé lọ́wọ́ òun ẹjẹ̀ ń wò wọ́n á introduce ọmọ olólùmí ẹ̀ sí wa pé sẹ́ẹ̀mẹ́ tó jókòó wọ́n ní former governor Ọ̀yọ́ state ni chief ọmọ olólùmí ọ̀yọ́ Abaki nígbà wá fẹ́ parí ọ̀rọ̀ tán ọba ní ẹjẹ̀ ń gbé kòránì yẹn mo lẹ́ẹ̀ lé gbé mo lẹ́ẹ̀ lé gbé tí mi ọ̀bà tí ń bẹ̀ ṣùgbọ́n ẹ gbé tí torí ẹ̀ lẹ́ra ṣùgbọ́n ìdẹ́mi gbé lọ́wọ́ gbé wọ́n a máa ń sọ̀rọ̀ gan àwọn èèyàn ń sọ̀rọ̀ gan orí ẹ̀ sì pé gan ó láwọn ọmọ lẹ́ẹ̀mọ̀ wọ́n ní jẹ́ ń sọ bá mo ti máa ń tọ́ ń sọ ní pé yìí ṣe mùsùlùmí àbí mo ní bẹ́ẹ̀ mo lẹ́yìn tẹ́ ń gbé lẹ́yìn tẹ́ ìṣe mùsùlùmí àdánwò tí wọ́n jẹ́ fún yóò inú àdánwò lẹ́wà fún ẹ̀ṣẹ̀ ìsìlámù gan fún ẹ̀ ó tún wá láyọ̀ ń gbé ọ̀rọ̀ ọlọ́run ọgbóyà ọlọ́mọ o owó tó ọwọ́ tó fi ń gbé wàhálà ní fún ẹ̀ torí wọ́n ní àwọn àfáà ńgbà tá wà níjọba àwọn afẹ́ pàtàkì mi tí wọ́n fẹ́ sọ fún yín yẹn ńgbà tá wà níjọba táwọn bá ń rin gbogbo agbára tán oníṣọ́bà ní tí àwọn ń jọba ní sọ̀rọ̀ táwọn bá lo gbogbo agbára tán tí nǹkan ọ̀bà bọ́ sí mọ́ à ń lo tòkè à ń lo tìsàlẹ̀ táwọn tó lo táyé inú sọ́bà ń ga ni táwọn tó lo táyé tí ọ̀bà bọ́ sí mọ́ ó ní tẹ́ gbé lọ́wọ́ làwọn máa padà bẹ̀ wàláhì ló ti ó ti sẹ́gbé lọ́wọ́ àwọn máa padà bẹ́ẹ̀ mo ní kílẹ̀ wá máa ṣe ń bẹ̀ àá ó ní àwọn ìka àti mùsùlùmí ni ọláwọn aláàfáà àwọn jáwọn ọmọ ń pa islam mo ní islam ní ẹjẹ ẹ̀ mọ̀ mo ní islam ní kàlí ní ẹjẹ ẹ̀ kì í sí islam ti ẹ̀sìn wọ́n ní ntẹ́rí ẹ̀ pé asámọ̀ ń pa islam wọ́n ní súrátù jíìnì wọ́n máa ń kéré fáwọn wọ́n ní súrátù jíìnì wọ́n máa kìí fáwọn ó ní sóràtò tọ́ ha wọ́n máa kìí fáwọn ọ́n mẹ́sàn gidi ni o kìí ti pé ń fi pé o ó pè é ó pè gbogbo ẹ lọ oníkà onítọ́rọ̀ bá lé lójú ẹ̀sán wọ́n pa wọ́n pa màálù méje fáwọn wọ́n pa káwọn ra màálù méje ní sọ ọwọ́ á ní èyí tí àwọn bá ti wá bá dúró lẹ́fù pé àwọn sá lọ síbi koran àwọn ìpẹ́rù màá àwọn ò yí pé ibi tó bá já sí ibẹ̀ ní kíni ibẹ̀ lórí wa oníṣùgbọ́n yìí tí wọn ọba tí ìbá débi Quran ó láwọn onígbà o ó láwọn máa fa lọ nì pé ẹni tó bá yẹ káwọn pa ẹ̀pa ẹ̀ẹ́dẹ́ gé lórí ẹ̀gé ẹ̀ẹ́dẹ́ sútì ẹ̀ sútì táwọn bá ti bá débi Quran àwọn wà sọ̀rọ̀ alẹ̀ pé tó kò sàgbára mọ́ ìtọ́ba wọ ọlọ́run ọba kọ̀ọ̀yàn báwọn báyìí. fàádìlá dálùwà. fàádìlá dálùwà. Ọ wá ju rẹ̀ sínú kànga Ọ wá jù síbẹ̀ ànábì yusuf wá dèrò ọmọ wá fa ànábì yusuf lókè tán kí lọ́wọ́ wí. kọ́ọ̀lá yá bushra hàlà bùlá. ọba wípé Bushra. Ah, ah, Ayọ̀dé. Kọ́lá ya Bushra. Ọlárí. Ah. Kọ́lá ya Bushra. Ó ní mo gbé jáde ọmọ òun ó mi mọ́ kan. Kọ́lá ya Bushra. Ó jọ ya Bushra, èyí ti pé Bushra òun kọ́ ọlọ́nkọ́ o. Bushra èyí tó kọ́ ọlọ́nkọ́ jù, mo fẹ́ fẹ́yìntì. يا Bushra, قال يا بشرى هذا ilé ẹni ẹni tí ọjù tó gbé Yusuf jáde nínú kànga ó kọ tó pè tó fi rí orí inú tí wọn náà bá ti ń pé ya bóṣọrọ gbogbo ìtọ́ bá ti ń lọ ọmọ pàdé aláàánú wọn dáhùn bóṣọrọ ìṣòkò ọlọ́run ọba òkò gbọ́ ọkọ̀ gbọ́ ló fà á nìyé ni o ìyá máa pé ya ajá bá ń á pé ya àṣàfà ànábìyà fún mi pé ya àṣàfà àwọn èèyàn máa pé yá ájàbá nì tí ájàbá náà tó kọ́ lọ́nà ní èdè ní tàbá ní yá ájàbá ní yá ájàbá ní ní pé áà kíní ìyá mi lẹ́nu lójú ẹ ẹ tẹ̀sí ká pé ájà èèmà ní yá ájàbá kíní ìyá mi lẹ́nu kọjá ní tí máa yá àyàn lẹ́nu ìyẹn náà ní pé tàbá ní ayọ̀ tàbá ní yá ayọ̀ tó kọjá ayọ̀ ìtumọ̀ kọ́ọ̀lá yá eléyìí lọ mọ tó dáa tó báyìí tí mo rí. Hàzà àbúlá. Wọ́n ní pé a kọ ọ̀rọ̀ sí ntí Báíbù sọ́nu Genesis pé ọmọ seventeen years ó náà ní ànábì Yusuf alayhi salatu wa salam nígbà tí wọ́n jù sí inú kànga. Ọmọ seventeen years ní ní àmọ́ sọ pé Hàzà gòlámù. Ìyẹn pé ọmọ seventeen years ní gòlámù. Ó ti di bàbá, ó ti di ọkùnrin, ó ti di bàbá. Gòlámù lọmọ tí ò ti bàlágà. Ìbá àwọn ọmọ wa yìí ní ti gòlámù irú ọwọ́ àwọn ọmọ kékeré gòlámù gbogbo àwọn yìí àwọn gòlámù ni àwọn ní gòlámù sẹ́yìn pé kàn bẹ gòlámù Ahmed rabi ẹ̀gbọ́n <laughs> ah. ìkànnà ń bẹ ní Èkó mo bá dé lẹ́jọ̀ kan lẹ́yìn bá ní eh, ẹnìkan bímọ ọsọmọ rẹ ní mọ̀lánà <laughs> mo ní àárín mọ̀lánà bò ó ó bí ma ọsọ ma rẹ ní mọ̀lára mo ní dúnà kí n tó dá ọlọ́nà irú ìjọ wo ló ń tẹ̀sí oníjọ tẹ̀blíìsì à mo ní kàlásì mọ̀lára ni wọ́n máa fi ròyìn àfa àti wọn àgbà àfa àti wọn àgbà wọ́n fi mọ̀lára ọ̀bọ mi bẹ́ẹ̀ náà làwọn àti ìjọba lọ́dọ̀ àwọn amadíà ọmọ bọ́ ọmọ ọgbọ́n ọmọ sọmọ wọn ní gùlám gùlám ọwà ń bẹ̀ orí ọ̀gá wọn ti ṣe gùlám ahmed ọwọ́ sọ yìí pé gòláàmù dẹni ọmọ kékeré ni ìtumọ̀ gòláàmù ọmọ kékeré ni tọ́gà àwọn náà sọmọ kékeré tó níbi ìsìn ìdájọ́ ń pè ní gòláàmù tábàtì fẹ́ sọmọ lórúkọ àìsọmọ ní ọ̀dọ́ ìtumọ̀ gòláàmù lọ́dọ̀ àbí ọmọdé káwá bí ma ní ìsìnkọ́ sọmọ rẹ ní ọmọdé ayé ọmọ bí ó ti ni pé òní làákàyè ó kọ gidi pọ̀ nílẹ̀ ọ̀sọ́mọ ẹ ṣùgbọ́n àwọn èèyàn ojú wọn fọ́ àbí ká pé ìjọ tá à ń ṣe àwọn sáà pé ní tó lórí ìjọba ti ń jẹ́ gulam àbí ń jẹ́ maulana àwọn ọlọ́mọ àsọmọ wa ní maulana náà wọ́n sọ. mọ́ọ̀lá ya bó ṣèrò hàn. lọ́wọ́ ní ṣéwù náà ṣéwù ìyá ṣéwù bàbá ṣéwù àgbẹ̀ ah, ẹ̀gbọ́n ṣéwù náà wà lọ́wọ́yà àbúrò ṣéwù ṣéwù bò ẹ̀ sọmọ ṣéwù nbẹ lọ́dọ̀ wa náà ní ìwọ ọmọ akán jẹ abdulkin nìkan yakubu sheikh àwọn ará jami àwọn aṣọ di alu sheikh ń tiwọn ọmọ akán jẹ tán pé ní yakubu sheikh ọwà ní jami tọ̀níyà ọmọ dáadáa ni o àwọn ẹgbẹ́ rẹ̀ wàá pè ní tíéwù mọ́ wọ́n máa ń pè ní alu sheikh ó sì bá làákàyè mọ́ nbẹ̀rẹ̀ jẹ́ alu sheikh ara lé sheikh ṣùgbọ́n ṣéwù ó kọ̀ rẹ́ ń jẹ́ ṣéwù bóòlù ó sì lè jẹ́ ṣéwù àwọn àtijọ́ àníyàn nù torí àfa àwọn ṣéwù ṣéwù ṣéwù gbogbo wọn àtẹ̀ntì òsì ṣe òṣè òun gbogbo ẹ̀ tí wọ́n bá dá bí màá wà sọ ma ní ṣe é kú ọmọ kékeré ó sì á máa jẹ́ àgbàlagbà ẹ̀ mọ̀ tó máa ṣe òun ni àgbàlagbà kó bí màá ní ìsinú èdè wa pàápẹ́ ó kọ rẹ̀ ó máa jẹ́ àgbàlagbà ṣe mọ̀ sí ọ̀bá náà sáyẹn. ẹ àwọn abidá àti máma aláìmọ̀ kan pọ̀ o bí ọ̀fẹ́ ní ara rẹ̀ sọ̀rọ̀ láti mọ̀ pé ilé aláìmọ̀ é wù àti mọ̀ pé fásitì ẹ̀ ní mọ̀láná ẹ̀ pé amọ̀kùnmẹ́kọ̀ọ́ mímọ̀ ni kò sí lọ́bẹ̀ tó nípa báyìí. Kọ́ọ̀lá ya búṣọ̀ hádà kùlá. Ó ní ọmọ kékeré kan ni mo gbé jáde yìí o. Bó ṣe fà jáde báyìí ló ní ha ọmọ dáadáa kan rí tọ́tẹ̀ wà tó báyìí. Hádà kùlá. Wà á sàrúhù bí lọ́wọ́. Wà á sàrúhù bí lọ́wọ́. Wa á sàrúhù ìlọ wọ́n wá fi pamọ́ sínú wà á sàrúhù àwọn sàyára àwọn onírìn àjò tí wọ́n gbé jáde wọ́n ní kì tẹ̀sí àwọn wọ́n ní kí lórúkọ ẹ̀ gangan ẹni tó gbé jáde nù rí fà jáde nù kànga àtàwọn tó wọn lẹ́nìkan náà wà pẹ̀lú ẹ̀ tó ìṣòro ọ̀rùn yẹn ká fi nǹkan pamọ́ wọ́n á sọ rúurú bèrò àrùn wọ́n fi pamọ́ wọ́n á sọ di property bèrò àrùn ni property wọ́n sọ di property wọn pé bí ìgbà tó yẹ sí pé kìí ṣe nù gàgá ni wọ́n ti fà jáde níbi àwa lá nǹkan wà á kàn gbìn àwa là mú bọ̀ wá láti fi kàn náà ni ọlọ́run wa fi sọ pé wà á sáré rúhù bí rọ́. wà á sáré rúhù bí rọ́. wàlláhu àlímù bí máa yà àmàlù. wàlláhu àlímù bí máa yà àmàlù. ọlọ́run ọba tí ń wò yẹn ọba tó ń mọ gbogbo tí wọ́n ṣe níṣẹ́ nìkan tó ṣe é nígbà tó ṣe é tán mọ̀ ní tí ó tún ṣẹlẹ̀ lẹ́yìn iṣẹ́ wọn ọmọ. Wallahu alimun bima ya'malun. wọ́n ti wá rà báyìí wọ́n ti wá mú Yusuf jáde kú nù kòtò sẹ́mọ̀ pé ó kù nù lẹ́fù mi báyìí ó tún ti bọ́ sí ìgbésí ayé mi another situation mi tún nù wàhálà gidi tuntun ni ìyẹn bá kú nù nǹkan ga kó sì padà sọ́dọ̀ bàbá rẹ̀ ibi ìgbọ́ yẹ kọ́ jẹ́ mi àbí kọ̀padà kò sọ́nà o wọ́n ti gbé báyìí táwọn tó gbé tí wọ́n fi dára ju táwọn ẹ̀gbọ́n rẹ̀ fẹ́ fi dára lọ ẹ̀mà táwọn ẹ̀gbọ́n rẹ̀ láwọn ọ̀pá ni àwọn eléyìí gbé àpá lásán àkàn máa gini dábàá pátá tani obìnrin lè nígbà tí a yọ àánú kó lójú àwọn arákùnrin rẹ̀ bó wá làwọn tí ọmọ rí kílẹ̀ fún òfìsì wọ́n sá gbé wọ́n wá gbé ó dìbò Wàlọ́hu àlìmù bí máa yá àmàlú. Wọ́n wá gbé nígbà tí wọ́n gbé tán kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n gbé. a gbé jáde yìí kò jọ kò jẹ́rú. Àná àmọ́ Tí jọ ẹ̀rí pé tọ̀tẹ̀tẹ̀ ni ọmọ wò pé àkóní nǹkan tó dé àwọn náà ń wò pé àkóní nǹkan tó dé ẹja yìí ti sọwọ́ ẹ̀ sí káyọ̀ sọwọ́ ẹ̀ sókè káyọ̀ tètà ó lè tọ́ bá jí nǹkan bí à lò ó ó lè tọ́ bá jí nǹkan bí tí bá ń lò ó ti kúrò lólè lásán eléyìí ti kọjá àlà ní ìwé jíbàtà kó masalasi kó tó máa wọ̀ wá masalasi tó ti dí kó ilé ọ̀wọ̀ ọmọ kan bẹ nínú àwọn tó máa bèèrè pẹ́sẹ̀ tó máa pààyàn lẹ́nu nínú àwọn akẹ́kọ̀ọ́ kò tó Abdullahi pẹ́sẹ̀n lágbára oníṣẹ́yìn bá ń kírun lọ́wọ́ ọ̀rọ̀ bàtà ló jẹ́ rántí ẹ̀ oníṣẹ́yìn bá ń kírun lọ́wọ́ tó wáyé débi tó ti fẹ́ sálámà ọ̀n sì tàṣà húlù lọ́wọ́ lọ́ba tanjú kan bàbá kan lọ́ba mákù lọ́wọ́ lọ́ba dúró lẹ́nu ọ̀nà mọ́sálásí ní bá ń sa bàtà sínú àpò <laughs> ó ní ṣé á jarun ni àbá máa kírun lọ. <laughs> ọmọ kékeré ọmọ ṣùgbọ́n o lórí mi ọ̀dà mọ̀tẹ́lẹ̀ àwọn bá ní a ọmọ máa náà ní pé béèrè pé kò lọ́wọ́ mi rí ni mo ní ń jọ ọba ṣẹlẹ̀ kọ́ wá béèrè rẹ̀ ò lè ṣẹlẹ̀ sí ìsáàbà ṣẹlẹ̀ èyí ó sì á kó máa jí bàtà kó wá nǹkan ni ẹni tí ó jì bàtà kó lè má kò wá ẹ̀yọ̀ kan náà yóò ṣe bí ẹni ló ní ọ̀fẹ́ wọ bàtà kò ní wọ́ gan lọ́wọ́ yóò wọ bàtà wá kò ní lọ tẹni ẹlẹ́ni lọ́wọ́ lọ kó ìṣó wọlé ló ti pàtó pé ìwò lọ́jà jù náà bàtà mọ́ wá má kò wá kò kí irun wọ́n má wọn ti kọ́ wá <laughs> Wallahu alimun bima ya'malun. Bí a bá ti nǹkan gbé kọ̀ sáyè fún, yọ tà síta ní. Kò ní dúró kò ní fi títòsí. Àwọn tó jí tí wọ́n gbé jáde wọ́n ti mọ̀ wọ́n wojú rẹ̀ pé eléyìí ìṣẹ́rù. Àwọn ẹ̀dá tó bá ọdún kọ̀tẹ́wù lọ́rùn ẹ̀mọ̀ ṣùgbọ́n ṣòkòtò ti ń bẹ́ ń jẹ kì í ṣòkòtò ẹrú lọ́wọ́ ṣòkòtò ẹrú kélé. Àwọn ẹ̀jọ́ lọ ẹrú wọn máa ń nà bí lálàtí gbogbo ara rẹ̀ ó lè pààyàn pààyàn ni eléyìí kò sí apá kankan lára ẹrú kele àtàbà tètè ta àwọn tó ní wọn lè abá lójú ọ̀nà torí èèyàn gbọ́dọ̀ mí ìdúró ọmọ bẹ́ẹ̀ kọ́ wá sílẹ̀ kọ́ mọ̀mọ́ wá káàkiri. kí ni wọ́n ṣe. wàṣàrọ̀ òbí samari gbà sí dàrọ̀ ìmọ̀ máa dúdà. àwọn náà bá gbé pákí gbé ta ní ọmọ arọ́mọ. ta ní ọ̀rọ̀ ọmọ arọ́mọ arọ́mọ ta ọmọ arẹ́rù kan tá a fẹ́ ta ẹrú kan wa tá a fẹ́ ta. ìyẹn ó tún máa mọ̀ dájọ́ pé làkìrì yàtọ̀ ń bẹ láàrin lókútọ̀ àti làpíìtù ah, àti rọ́ọ̀là nínú sẹ̀ríà wọ́n ń pe làpíìtù ní ọmọ tí ó sọnù ọmọ táyà táàmẹ́ tó ń dín táàmẹ́ tó bì jájọ́ ìwà nínú sẹ̀ríà wọ́n á pe ọmọ kan ẹ̀rọ ọmọ kan tí wọ́n gbé sí kọ́nà oríta oríta ìsìláàmù mẹ́ẹ̀ kí oríta jí torí oríta ní ń pajé oríta ìsìláàmù ti ń bẹ ní ìsàlẹ̀ ń bẹ̀rù àbíkílẹ̀ máa ń pè ara rẹ̀ <laughs> ajébò ẹ padà oríta súnà ẹ bá wà yìí náà látà ń gbé àdúgbò ẹgbẹ́ mobilize àwọn èèyàn pé oríta súnà ẹ sọ láwọn tó kọ pé èlò lẹ́gbà súnà ẹ fún ọ lówó nǹkan padà ajé òòsà náà ajé ọwà, ajé ọwà, sáájé wa wọ́n lórí ajé yorùbá mo bí àwọn èèyàn ní wọ́n sì ń sọ lọ́kàn lóṣù pé bẹ́ẹ̀ ni mo ṣe rí mi pé ajé òrìṣà kan nínú ìta ilẹ̀ yorùbá wọ́n ní ajé òun wọn máa fi ṣe ètùtù fẹ́ni tó bá ń gbọ́jà lọ ọjà pé kó lè bá a tà so oríta súnà ní ẹ máa pè bí òkè òkè ọ̀sán ṣe dòkè súnà. وشروه بثمن بخس دراهم معدودة. wọ́n bá gbé lọ pé àwọn ẹja kí ó ṣàrọ ọtàn ìṣàrọ ọrà orí nǹkan ṣàrọ ọtà ìṣàrọ ọrà bá ọtà ìbùdá ọrà orí bó ti wọnú ara wọn lọ so wá ṣàrọ òhù wọn wá ta hù ní dọmírù yẹn fúnà yẹn lọ bá Yusufa. wàṣàráwòhù wọ́n wá ta ànábì wa Yusufa alayhi salatu wa salam ní iye owó. bífàmà ní bàrọ. mo ń sọ̀rọ̀ lókùtọ̀ àti làkìtò lábí ọ̀rọ̀ tún ti afẹ́ bí alọ́rùn ní lókùtọ̀ ọ̀nà ní nǹkan tá a rí he nínú sẹ̀ríà ń tá a rí he kì í ṣe dúkìá wa ní Islam mọ́ ní ètò ayé dúkìá rẹ̀ àbọ̀ ọmọ pẹ́ nìkan bẹ tí wọ́n máa bí sáà ní rédíò wa ìwòǹgbà kan mò ń bí ọmọ ìbí náà wà ní ọkọ̀ ẹ̀ ẹ̀rọ mọ̀hìbù dín ọmọ mọ̀hìbí ó rówó nù táìsìn rẹ̀ fi ń wà àwọn kan gbàgbé ó sì gbé lọ sí rédíò station pé mo rówó báyìí ní ìsìn ìtẹ́nìkan bá ń ṣe bíi dẹ̀dẹ̀rìn wọ́n ní ó ti wá ń ṣe bíi mọ̀hìbí báyìí bẹ́ẹ̀ ni pé wọ́n ti sọ orí dìbì wọ́n ní mọ̀hìbí gọ̀ọ̀nù ẹ̀hún orówó olówó o ó sì lọ fi hàn lọ́dọ̀ àwọn gọ́ọ̀mẹ̀ntì pé ah, owó tí mo rí nì ṣùgbọ́n adúgbẹ́ fáwọn station yẹn wọ́n máa fi sọ̀rọ̀ dì wọ́n yẹ tẹ̀ bóyá ti kánda àmọ́ pé ibi ìyẹn ni mo yí bítóró ayé ìgbà kan máa polówó ẹ̀ ṣùgbọ́n wọn ò sọ́mọ́ gan ayé ti padà tẹ́ bá tún sọ bẹ́ẹ̀ ní yọ̀ lọ́mọ pé ilé sọ sì kò kó ni. ebi ìyàn wa yẹn ó sì ṣe kọjá mùsùlùmí ó sì ṣe kọjá kèfèrí tá a bá rí nǹkan he kì í ṣe dúkìá rẹ o bá méjì lọ̀rọ̀ rẹ rí tó bá mọ̀ pé tó bá mú kinní iye ojú rẹ wọ̀ ọ́ ò ní lè lọ fún àwọn tó yẹ kó fún níjọba yà á mọ̀ mọ̀ wọn lójú ọ̀nà nísìn lọ́ba rí àǹsẹ̀ tọrẹ wà báyìí bí olùtíwájú mi ìwọ́sìn ń lò ní three thousand one thousand five lọ́ba rẹ̀ ti ń ṣẹ́jú wà wà nílẹ̀ eléyìí kọ ìtumọ̀ tí a máa ń pè yẹn rí yìí ní tí ò sí lábẹ́ ààbò bóyá lórí títì láàrin títì orí nǹkan níwájú mọ́sálásí níwájú fàrándà wa yìí àà orí he eléwọ̀n yìí ṣe àá ti mọ̀ pé ẹni tó ní inú bíbà lọ́wọ́ níta máa ń pè ní taari ni pé tààrà pẹrẹ àdúgbò ẹni tó ní lára ẹ̀ ọwọ́ rí báyìí ni ọwọ́ rí pé àǹsẹ̀ tuntun mo mú un áńtẹ̀ẹ̀tì tí mo bá mú kí ni yóò ṣẹlẹ̀ mo ṣe ń wò ní máa èmi gan fọ́ra mi ṣe kí ni màá máa lo iye àmọ́ mu o tó bá kò lè kọ́sẹ̀ mi ara rẹ pé tí mo bá mú mi àìní ìlò màá fi ṣe màá lo ṣẹ̀ríà lórí ẹ̀ kò mú ẹlòmíì tí wọ́n bá rówó lójú ọ̀nà tí ọba mú àwọn sọ pé orówó orówó mú ó ti sọ fọ́lọ́hún ní ó ti ń bẹ lọ́hún ìpè fún ọmọ sáré sì ké fún ọ ní wàláhì ìsọkúsọ ni tọ́wọ́ àwọn ìbùtọ́ bá múrù owó bẹ́ẹ̀ wàhálà ọbẹ̀ lẹ́nu inú gbèsè ayé rẹ̀ ọ̀nà mọ́mù o ìwọ gan lọ́bẹ̀rù ọlọ́run àyàfi ìgbà tó bá mọ̀ yìí pé ìwọ nìkan náà lọ fẹ́ ríra rẹ pé ó jẹ́ ni ọlọ́run ní àdúgbò tó ọmọ fún gbogbo àwọn tó wà ń bẹ̀ wéèrè pátápátá wọ́n fẹ́ wọ́n fọ́lí gan wọ́n kàn àárín kan lójú ọ̀nà tó pé ọwọ́ àsìkò ń gẹ̀rẹ́ ń tiẹ̀ ó lè mú wọ́n bẹ lọ́hùn pé wọ́n lọ́hùn fún mi lókun àdágbára ó lọ́dọ̀ ọ̀rọ̀ yẹn fọ́kọ́ òun lákòókò torí pé o ti mọ̀ pé gbogbo ọ̀nà tó kù ní àdúgbò yìí ìwèrè gidi ni wọ́n wọ́n á máa wálẹ̀ fi orí táwọn yẹn bá sì náwó tán lóde ńgbà kan níbi ò sí mú àdúgbò wa ìdé ààrẹ ń jọ lọ sóde ibi tí wọ́n ti ṣe ìranù lálẹ́ pátí nǹkan yóò kọ́ jí débi abẹ́ tẹ́ǹtì yóò máa wálẹ̀ káàkiri pé kí ni wọ́n nǹkan wọn àwòlọ́ tá a bá wá mú kíláàsì ọdún kan ló fi kéde ẹ̀ ọdún kan ló fi ẹlòmíì wàá máa dọ́gbọ́n fi ọdún kẹrin láti ànáǹsẹ̀ ó rí àṣẹ títì ń bíbà ilé sì ń bẹ ní uh, after uh, police station gàfúlà gàfúlà ní ilé wa ọwọ́ pípà kan bí a kan kọ́ pé sọ kọ́ wá ọwọ́ mọ́wájú ilé ọwọ́ pé kan bá ti mo lè lò ó ti ṣàbòsí fúnra ẹ̀ ó kéde káàkiri gbogbo àwọn point central point tó bá wà ní àdúgbò ńlọ lẹ́kìnní ń sí ṣùgbọ́n ọbọ̀dọ̀ mọ́ ọbọ̀dọ̀ mọ́ bí nǹkan yẹn ti rí gbogbo àṣírí ẹ̀ ló wò ṣùgbọ́n àwa ìyẹn wọn ìyẹn lómìn gan ṣe ti yọmọ yẹwò pé bí n bá tiẹ̀ lò kálá jẹun fi ya ọba jẹ pé yafọ́ jẹun fi ya fọ́tò ebi ń gbọ́dọ̀ lóyún ọ̀dà yìí ní màá ló gbogbo àjẹsára fi sim káàdì mi sílẹ̀ kan náà nǹkan fi tẹ̀sí حرام ní mo ti bọ́ fi ṣe sàrà tó o bá mo ti bọ́ fi ṣe tó bá ní kí ni mo ṣe sàrà ní tèmi mo fẹ́ gba nǹkan mi ọ̀ ọ̀ ẹran tó wá lẹ́yọ kan tó ti tọ́jú ẹ̀ tó ti bímọ o ọ owó ọ̀yà sẹ́ẹ̀rẹ̀ wípé oúnjẹ tí mo fún iye nọ́mbà owó tó jẹ́ ọ̀ dà padà fún mọ́tì òní àbá sọ ewúrẹ́ tó o ti bá tọ́jú ẹ̀ títí nínú bíi mẹ́fà àbí méje mẹ́rin márùn-ún tọ́jú ẹ̀ tó o wá ní owó tí ó san fún owó ọ̀yà rẹ ní five hundred thousand naira yóò sọ fún ọ pé kàkà tí mẹ́rin náà máa kúkú máa kó ẹran náà dàtọ́ mẹ́ tó a ní dá sí ìdí náà sí ní ti gọ́fúmẹ̀ntì ní Islam tí kálukú bá ń ṣe ń dùn fífi àáyànra wa jẹ púpọ̀ irú kéèsì báyìí ni àgbélọ́sí kọ̀ sẹ̀rí àní àwọn ni wọ́n fa lu pé kí lè rìn

ti ẹran nù ṣùgbọ́n dọ́là kan mí torí pé a ti fún ní tí ó lò bọ́lá pé tí ìrìn ní orin ló ti ẹnu nù ńgbọ̀ báyìí oní nǹkan orí tó bá jẹ́ sí pé tó ń jẹ ní oúnjẹ mẹ́ra rẹ̀ làkúnmí lè jẹun lè kó oúnjẹ sínú tó bá sì fẹ́ jẹ́ yóò sì pọ̀ jáde tó ń jẹ ó lẹ́kílẹ̀ kan fẹ́jẹ́ sí pé tọ́ tó ń jẹ nǹkan kì í ti pé má dá gbogbo ẹ̀lú ra wọn. àpàlà àyà ń dòwò na ilà ìdílé ìta ìfà fóyè kọ́. ó ẹ lẹ́ pọ̀kùnrin ń ah, sọ̀rọ̀ bẹ́ẹ̀ ń tí ò jẹun láti jọ jáyé. àwọn ẹgbẹ́ òsèlè ọgbà rẹ̀ ọ sọ̀rọ̀ gangan bí ọkùnrin àrọ́pọ̀ àrọ́jú أفلا ينظرون إلى الإبل كيف خلقت ah, ọlọ́run náà ti pàtàkì fún wa na àwọ màálù òfin àwọ ẹdìẹ àyà àti màálù náà lóòótọ́ ṣùgbọ́n dára ràkúnmí kọjá bẹ́ẹ̀ ọlọ́run ẹ̀ wo ràkúnmí bá ti dà ràkúnmí nínú oúnjẹ tí ń sèkù síkùn gan fọlọ́run kó fún lágbára dé pé oúnjẹ tí wọ́n máa fi síkùn yìí gan tí wọ́n máa kó ọ̀tọ̀lá làyìn tí wọ́n máa kọ́ àwọn ìtọ́rọ̀ tọ́rọ̀ sí kókó gbígbẹ tó bá jẹ gbígbẹ mọ́rò gbígbẹ ní lọ sínú ẹ̀ àwọn kan lọ síbi tí ń kó pamọ́ ìjọ yọ kà máa fàjáde la agbára tí fi ń fàjáde yìí padà sẹ́nu ẹ̀ ọkàn tí a máa ṣẹlẹ̀ sí wúrẹ́ náà lẹ́kọ̀ọ́ kan ṣùgbọ́n òun ò ní ní ńlá Kini nje? Si jẹ ṣé ṣé ni? si ń jẹ ní sí kankan ní ń jẹ àti ọlọ́run ọlọ́run wà fáwọn èèyàn nílé òun jà nítorí ti sọ kalẹ̀ sí kan wa àbọ̀dọ̀ jẹ mọ́ kódà bó wù ọ jẹ ọ̀bọ̀dọ̀ jẹ nù sẹ̀rí àgbà bó bá wù ọ jẹ gan ọ̀bọ̀dọ̀ sí kí ń bèrè pé kò wù ọ jẹ ọmọ ádámà kankan ọ̀jẹ̀jẹ̀ rú ìyẹn ló fi lọ.

àbí sọ́ọ̀lù kan tí a fi yí wọ́n gbé sí yìí ní ha sọ́ọ̀lù kí ẹbọ lélẹ̀ àbí àbọ̀ àbí èèyàn lọ́ba wò lọ́ba sí aṣọ lọ́ba bá pé ọmọ èèyàn ní a tẹ̀lé àìní ìdájọ́ fílẹ̀ ńlọ́tọ̀ nígboro òṣùgbọ́n mi báyìí nílùú dùn mi báyìí Allahu Akbar mo lulú ọmọ bẹ́ẹ̀ wàá bọ́ sí padà. ẹ̀ka àwọn á gbé lọ síbi báyìí wọ́n gbé lọ sí ọlọ́mùkú sẹ́yìn sẹ̀ríà tabayú ọmọ bẹ́ẹ̀ àgbè àwọn àgbè lọ sọ́dọ̀ àwọn elétò ẹ̀sìn tí wọ́n jẹ́jọba ẹ̀ irú ọmọ bẹ́ẹ̀ special ni wọ́n tọ́jú ẹ̀ bí wọn bá lè tọ́jú ẹ̀ wọ́n fọn fèrè síta pé ta ló lágbára mẹ́rin aráàlú tó lè tọ́mọ bẹ́ẹ̀ ṣe wò lúdùn bá ń ṣe wà ẹ̀ tí wọ́n yẹ pé ìfọ̀kànbalẹ̀ bá wà síra wa tá a gbára wa gbọ́ ni tẹ́ bá rọ́mọ kan yìí tẹ́ bá rọ́mọ kan ní ọ̀tọ̀ àárín inú lùdùn dá wà ẹ̀ àárín tí pọ̀jù ọmọ bá àtẹ̀rẹ́ tó jẹ́ sí pé kìí sí ìpọ́njú ọmọ lásán àánú ọbẹ̀ ẹ̀sìn ọwà ṣùgbọ́n àtọ́sí ara wa ayé pé bóyá wọn fẹ́ fi wọn fẹ́ fi gba pẹnáìtì fún ọlọ́jọ́ ọ̀la ni wọ́n gbà ó agbára wa gbọ́ bíjọba gan bá gbé wa á máa wẹ̀yìn pé ìhìn àmọ́ tó ń plan o ẹ̀rọ ọmọ bàwà torí pa agbára wa gbọ́ tuta bá rí ọmọ bẹ́ẹ̀ yà á gbé àtọ̀jú e, ẹ̀ tí irú ọmọ bẹ́ẹ̀ bá wa kú kí ni ìdájọ́ ẹ̀. àwọn olójoogun ẹ̀ àmọ́ bàbá ẹ̀ a yẹ àmọ́ bàkan rẹ̀ kankan ta ni olójoogun ẹ̀ ọ̀rọ̀ méjì ni wọ́n ní ọmọ bẹ́ẹ̀ ẹrú ogún rẹ̀ tó fi sílẹ̀ ni ó ní tó ni tó bá sí pé lọ tọ́jú ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tí ọlọ lọ ni tó bá jẹ́ sí pé ló gbé ẹni ni ẹni yóò di èèyàn ńlá ọla. wọ́n lẹ́nu tó tọ́jú ẹ̀ òun lọ lẹ́tọ̀ọ́ àti jogun rẹ̀ eléyìí ní ìdájọ́ rẹ̀ wọ́n sá ta wọ́n wá ta ànábì wa Yusuf alayhi salatu wa salam. wàṣàrọ̀ ohun bí sámánì ń bá fi ń darọ́ ìmọ̀ màdúrà. owó péréte ní a fi ta sámánì sámánì ní bálù owó kékeré kan bá fi tí ò ní láárí màdúrà darọ́ ìmọ̀ owó sílẹ̀ kọ́bọ̀kọ́bọ̀.

singular gara ṣé singular ni àbí plural àbí plural ọ̀yà dáhùn plural ni dàrọ́hìmù nínú èdè tá fẹ́ ròyìn nǹkan ìròyìn ọmọ ẹsẹ̀ dídí ní tá fẹ́ ròyìn tá ní ọmọ méjì àwọn afẹ́ ròyìn wọn ní fẹ́ ròyìn wọn náà méjì náà náà. àwọn pé àdáni àlùwàlàdáni á pé àlùwàlàdáni lè kọ ìmáànì á ní pé àlùwàlàdáni lè kọ ìmù nàám ọ̀ràn yẹn ni o àlàwòládù ṣùgbọ́n ìkan wà tí wọ́n tú sílẹ̀ tá lè máa yí padà a lè kí fífà ó lè jẹ́ síngúlà kí mọ̀ọ́sùf kó jẹ́ plural nígbà tí mọ̀ọ́sùf bá jẹ́ plural jẹ́mọ́ tẹ̀sí tó bá jẹ́ jẹ́mọ́ tẹ̀sí àwọn tó ní àwọn plural oríṣiríṣi jẹ́mọ́ eléyìí ni jẹ́mọ́ tó jẹ́ sí pé kò sí kò lóṣùwọ̀n ó lè yà síbí lónìí kó yà síbí lọ́la kìtàbùn kí n dá kí ni plural rẹ̀ kùtù ọ̀rọ̀ kí o kùtù kùtù ó rí pé kìtàbùn kùtù kútùbù láwí ní plural bẹ̀rùn jámù tàkìtì rẹ̀ tó bá ní wàhálà tó plural rẹ̀ ó pè wúlùdù ó ṣe pé wúlùdù mẹ́rin náà tó wà pé kútùbù kìtàbùn kútùbù wàhálà tó ń àwọn pè àwòláàdì ó ṣe pé wúlùdù ó ṣe pé kútùbù lẹ́ẹ̀kan yẹn náà ń pè ní jámù tàkìtì jámù o ò ní kí ni kò lóṣùwọ̀n yọ yà sí lọ́rùn yọ yà sí lókè báyìí irú ẹ̀ wá ní dirham dirham eh, singular yẹn plural rẹ̀ ní darahim german taxir náà ni tó bá ti wáyé german taxir alẹ́tọ́ àti ròyìn ẹ̀ pẹ̀lú plural àti lẹ́tọ́ àti ròyìn ẹ̀ pẹ̀lú singular èyí tó wá wà náà yà ń bíbà kí ló wí. dàrọ́ ìmọ̀ màdúdà. màdúdà ẹ rí i pé ẹyọ kan ní àgbèrò yẹn ó tún wà nù àwọn àyà rẹ̀ Kùránì míì náà. ayá wọn ni wà kọ́lu lan tamassana an-naru illa ayyaman معدودة وقالوا لن تمسنا النار إلا أياما معدودة معدودة أيوة كلام أو أريب من سمعة بارو هي في بلوران وقال النار إلا أياما معدودة àyè mi tún ni ètò tí wọ́n súnmọ́ inú àwọn àyà ní pé inú àyà wẹ̀ ọlọ́run ọba sọ pé àyà máa ń máa dún dáa. àyà máa ń máa dún dáa. ẹni pé a lò ní ẹ̀ وشروه بثمن بخس دراهم معدودة bàtà ànábì wa Yusuf alayhi salatu wa salam ní owó tí ò ní láárí owó tí ò ní owó tí ò jẹ́ nǹkan kan owó tí ò sí déédéé ṣòkòtò díẹ̀ náà wọ́n tà tó bàtà fi tà bẹ́ẹ̀ náà ni pé wọ́n kàn fẹ́ wọ́n ti rí i pé táwọn ọba tètè ta àwọn tó lọ mọ́lì láwọn ọba. wọn gbé kí wọ́n agbọmọ lọ́wọ́ àwọn. gẹ́gẹ́ bí olè náà tó bá jí nǹkan ìtakùdà ní ọ̀tà fi báyìí pé olè ni wọ́n ní bíbá gbogbo sísí wọn gán fi agbólè ni wọn. àárọ̀ máa ń nù kankan ó ti wá di ẹsẹ̀ lápẹ̀rẹ̀ pé kì í ó ti wá di sẹ́ńtà ní pé ẹrú ni lóòótọ́ ó yẹ níye níye àbí dáa ní Ah, ẹ wà lè máa mú pé kọ́ máa bá wa lọ ọmọ tó dáa tó bá lẹ̀ lè máa mú lọ ó fi yọ wa pé ìṣe olè ni wọ́n ṣe láàrin làwọn náà fi tà ní owó tí ò ní láre. wákàánù ìhí ní nàzàrán ìbí. eléyìí sì fi yé wa pé ìwọ náà ṣọ́ra nǹkan tó ọmọ bá lù ẹ tí àwọn tó rà lọ́wọ́ wọn náà olè làwọn olè jí ọtí ó sì tún tà fún olè ọ̀kẹ́kọ̀ọ́ mẹ́rin ní ntọ́ ọmọ iye ẹ̀tọ́ ọmọ iye ń tà kẹ́lẹ̀ kó gbé masin bàjẹ́ àjò àbọ̀ pé ah vroom bọ́ọ̀nà bonanza abẹ́ta ní tuntun yẹn ó ní fifty thousand naira orí ní àárọ̀ lọ́bẹ̀ ní bí abẹ́rà ó lé gbogbo ọ̀tọ̀ bá lọ́bẹ̀ bóyá kí wọn náà mọ̀ pé ah, ah original ni kìí ṣe bẹ́ẹ̀ kìí ṣe gbọ́dọ̀ gbọ́n sí àwọn bọ́ọ̀lù mọ́lù mo ti kó tiẹ̀ wọlé bọ́ọ̀ bá jalè tójú ọjà lè ń kọ̀rọ̀ bóyá ọjà ìjọba ló lè gbogbo ẹ̀ náà ò lè náà ni ìjọba o àtẹnudọ́ jẹ àwọn èèyàn tó jẹ ìjọba ló o lè jẹ kọjá tàwa individual èèyàn nìkan lọ́jàlè ìjọba gbogbo kọ́ńtì lọ́jàlè ẹ ẹ má kó wo nàìjíríà jẹ ọjàlè tèmi ọjàlè ẹ̀wọ̀ yìí ọjàlè tọ̀hún nà. ìdájọ́ tiẹ̀ lágbára tètè tàdí ẹyìn pé èmi ra rú ẹ̀ èmi ra rú ẹ̀ mọ́pẹ́ lólè o kọ́ mọ́pẹ́ okùn lólè èmi ra rú ẹ̀ ẹ̀ ra ń bọ̀ wá gbogbo àwọn ẹ̀kọ́ ìyá gbọ́dọ̀ mú ara rẹ kó jẹ́ kó gbàgbé ètò ayé ètò ayé nìyẹn torí tó wọn náà bá débẹ̀ wọ́n sọ̀rọ̀ jọ pé olè ni náà ṣé jẹ́ ń tà máa bá bá rẹ tí wọ́n sáyé wọn látọ́nbìlẹ̀ ayé irọ́ ti ojú òní tí nǹkan ti wọ́n sí àbọ̀dọ̀ sọ̀ra fẹ̀kọ́nù ni àwọn tó rà á tí a lọ ta yìí wọ́n ta lówó tí ò ní láárí torí pé wọ́n ti mà kó lè làwọn. kùránì rẹ̀ ní kìí ṣe ìwé ìtàn àfẹnẹ́ntọ́ta kódà kùránì ọ̀sọ́ pé bóńtì ti ń fa Yúsúfù bọ̀ láti nà kàga kò fún wa ó sì fà á. ó fi yé wa yí pé gbogbo nǹkan tá a bá nílò kò ní mẹ́ńṣẹ̀ ìtọ́kàn wa nìkan ní ọ̀dà sí kìí sì rí aláròyìn wákàánù fi ìrìnà záàhìdì wákàánù fi ìrìnà záàhìdì ìtumọ̀ záàhìdì náà ní pé gbogbo àwọn tọ́ra yìí àwọn tọ́ta Yúsúfù yàrí sọ́dọ̀tù wọ̀sẹ̀lá wákàánù fi ìrìnà záàhìdì ni wọ́n pàtàkì ẹ̀ wọn ò tiẹ̀ nílò ẹ̀ owó nì kí owó nǹkan ni wà bẹ́ẹ̀ bá lùjù ìmọ̀ wọn sábẹ̀ tètè pé káyà tìjàǹfà ní kan lára rẹ̀ ó ṣe òṣè àkúṣe wàhálà rẹ̀ tá a fi rí. eléyìí ni ibi tí anabi Yusuf tọ́gbọ́ sí wọ́n ti tà àwọn tó wá rà á ó Yusuf kú lọ́wọ́ bàbá ọbọ̀ sọ́dọ̀ àwọn arákùnrin ó dọwọ́ kejì ọwọ́ ẹlẹ́ẹ̀kẹta ọbọ̀ sọ́dọ̀ oníkànga ọwọ́ ẹlẹ́ẹ̀kẹrin ọbọ̀ sọ́dọ̀ ẹni títí mo ní tún wá ìwé bá kó bá fa àwọn iṣẹ́ ìfọwọ́ lẹ́sìn ìwé lè sàn gbọ́ láti ara kí ọlọ́run bá kó jẹ́ kó fi wá láǹfààní láyé àti lọ́rùn. Naam, wọ́n sọ pé ìkéde kan wà kí wọ́n bẹ̀kẹ́. Naam, alhamdulillah, salatu wa salamu ala rasulillah. Abẹ́lọ́wọ̀n bá subhanahu wa ta'ala kó bá san àwọn dókítàrù wa lẹ́sùn lórí kí ọlọ́run bá kí ó mọ̀ fi àṣẹ sí wọn ọlọ́run bá kó jẹ́ ká rí ẹ̀mí wọn lùpẹ́ ọ̀làlá ilaha illallah èyí ni láti kéde fún wa ẹ̀yin ọmọ ìyá mi alákùnrin wípé ní sẹ́mínà ńlá kan ó fẹ́ wáyé nínú kéèsì wa yìí bóyá kí n tẹ̀ sọ pé nínú kọ́ńtì wa yìí tó sì jẹ́ pé a máa ṣàǹfààní bẹ́ẹ̀ dáadáa ó máa wáyé ní inú oṣù yìí títí July ó máa wáyé ní twenty six twenty seven twenty eight twenty nine twenty six twenty seven twenty eight twenty nine kí wàá ní àkọ́ nínú àwọn nínú sẹ́mínà yìí òun náà ni pé a máa parí kìtàbù tawhid tí ṣe tíra sheikh muhammad bin abdul wahab a máa parí rẹ̀ òun ló máa jẹ́ mọ̀kọ́rọ́rù wa mẹ́. àwọn wo ni ó kọ́ wa mẹ́ ẹni tó fẹ́ kọ́ wa àbáwọn tí ó kọ́ wa èmi tí mò bá ń sọ̀rọ̀ mi ti rẹ̀ nìyẹn rí ilẹ̀ pé ọmọ nàìjíríà kan ti rẹ̀ nìyẹn rí fún ilé kí gbogbo wa ká gbìyànjú láti ṣàǹfààní bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni pé àwọn tí ó kópa àwọn èèyàn tí ó kópa ń ojú fifty lọ ta ní ìdí ń ojú fifty lọ májẹ̀mú tí wọ́n á bẹ fún àwọn tí ó kópa òun náà ni pé kí wọ́n lè ṣe ìtìpọ́ọ̀nù lúgọ́tìlà àrọ̀bíyà kán mọ arabic language kán mọ̀ sọ bó ṣe jẹ́ pé kán tó bẹ̀rẹ̀ ètò yìí a máa ṣe test a máa ṣe interview fún gbogbo àwọn tó máa kópa níbi ètò yìí gbogbo àwọn tábà nífẹ̀ẹ́ sí láti kópa a máa máa pè nọ́mbà yìí zero eight one thirty six seventy seven sixty eight twenty five right I should come again zero eight one thirty six seventy seven sixty eight twenty five last lap zero eight one thirty six seventy seven sixty eight twenty five abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kó fi ẹnì kọ̀ọ̀kan wá sí kó fi ẹnì kọ̀ọ̀kan wá wọ̀ sí a'la jannatul khuld wa huwa waliyyu dhalik wa qadirun alayhi àǹfààní ni fún wa ayé láti bó bá ti sáré yára tó bẹ́ẹ̀ ni yóò ṣe jàǹfààní fún wa tó níta ti ń bẹ̀ kọjá níta tó sọ yẹn wọ́n kan náà ni wọ́n sọ fún wa ọjọ́ mẹ́rin sí alùpùpù sì gbọ́dọ̀ ètò náà lágbára lé pé yọ̀ọ̀fẹ́ ní ìdíkó ń tàn ọ́ máa gbé bẹ̀ tí wọ́n ti ṣe ọjọ́ mẹ́rin yọ̀ọ̀fẹ́ lágbára fẹ́ntọ́ bá ní ibi ọkọ̀ káàkiri máa máa padà máa padà kí á tètè wípé àwọn èèyàn náà tún orúkọ níbòmíràn ìdásìkò fífì yẹn kì í sẹ́yìn dáhùn ẹnìkan náà mìíràn pẹ̀lú fífì òbí yà pé bẹ́yìn bá rí fẹ́ẹ̀nì mú ẹ máa dúpẹ́ fọlọ́wọ́n wa ká sì tètè orúkọ ká sì tètè ìtàdó ká lè bá mọ̀ pé akọ́lé báyìí láti àtẹ́ǹ kò rẹ̀ ọlọ́wọ́n bá yóò ṣe rọrùn fún wa àbọ̀dúnlá sáyẹ̀rẹ̀ ní ṣẹ́fúnni láì ní gbàrà ọlásìkò àti màǹkà tí ó kù ṣùgbà. sàáwà lẹ́kùn wọn lọ́mọ ti yára sára tuntun. ìbéèrè mi ni pé nígbà tí a ń ṣe ṣírọ̀ lọ́wọ́ ìtàgbéjà yánà bí pẹ́sẹ̀ kan wà sí transfers gbà yẹn tuntun ni a pè ní ẹ̀fọ́ ṣíṣe bóyá àlèrà yìí láti ṣe àǹfààní ẹ̀fọ́ àlẹ́kí ni a pè ní táwọ̀kì ẹ̀fọ́ méjèèjì ìgbàgbọ́. ọba sẹ́fẹ̀ báyìí. wọ́n ní kí ni dáńgbé ní ẹbọ títí àti pé ni dáńgbé ní.

ọwọ́ ni jẹ́sí pé ẹ̀tọ́ ọlọ́run ọba yìí ó ṣeé ṣe kọjá sí pé nínú orúkọ ọlọ́run ọba lọ́wọ́ kí èèyàn pe orúkọ míì lẹ́yìn orúkọ ọlọ́run ọba àbí kó fi orúkọ tó yẹ pọ́lọ́ ní ń jẹ́ kó fi pe ẹ̀dá mìíràn tàbí kó fi orúkọ tí ò yẹ kó fi pe ọlọ́run ọba kó fi pe ìkànnì ìyẹn lè jẹ ẹbọ ó lè kọlu ẹbọ látara ìjọsìn bóyá èyí tá a fi ń ṣèjọsìn fọlọ́wọ́n ọba nínú àwọn àjọsìn kó gbé kan nínú ẹ̀ pẹ́lú mi pẹ́jà mi lẹ́yìn ọlọ́wọ́n ọba ìkàdùn eléyìí lọ pọ̀ jù ó sì lè jẹ́ sí pé ẹbọ wáyé látara yìí pé a gbé ìṣe kan nínú àwọn ìṣe agbára ọlọ́run agbèfẹ́ dàtọ̀ bí kágbà yìí pé kinní kan yìí yọ ọ̀rọ̀ òjò fún wa láti tán náà agbágbára fún nǹkan mi lẹ́yìn ọlọ́run eléyìí náà ń bẹ ṣùgbọ́n kò tó ti jọsìn jọsìn ẹlọ́pọ̀ jù àwọn èèyàn ń sin nǹkan mi lẹ́yìn ọlọ́run púpọ̀ bí àdúrà ẹ bá ti pe nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba ẹlẹ́bọ náà ní asábà máa tẹnumọ́ púpọ̀ á ní láti tẹnumọ́ kó lè bá kú láwùjọ ni àwọn bí àdúrà tẹ̀ ń káàkiri ẹ bọ́pọ̀ ń bẹ̀ o gbọ́dọ̀ sọ̀ra à ń sọ̀rọ̀ ìwé àdúrà tòsí à ń sọ̀rọ̀ ìyìn tó jìnà tòsí ń sọ ní fáwọ́sì làǹzíìmù غاية المقصودة عون ال عون كنا ما عون العلماء كنا كابين كان آه سين عبارة كيون كان لقوا آه لا ربما بلا كون سيد لقوا دي عون كنا كابين كان عون عون العلماء عون tí làwọn àwọn yẹn ẹgbọ́ wà nú ẹ̀ nígbà táwọn ń sọ̀rọ̀ ilé lọ́wọ́ àwọn sọ̀rọ̀ sánásáná àbí téèkì àbí ìwòtọ́ gbogbo àwọn eléyìí àbọ̀dọ̀ jìnà sí ẹbọ nínú àdúrà wa mẹ́ àbọ̀dọ̀ jìnà sí púpọ̀ láwa sọ yí pé inú ìdí ẹnu Yorùbá ẹ̀yìn ìyá ní ẹlẹ́bọ̀ hàn ni ọba mọ̀ sọ wẹ̀rọ máa ọba ìrùngbọ̀n ọba àwọn alágbọ̀n ẹ̀kí láwọn àdáwà mẹ́ra ni ẹ̀yìn ìyá ní ẹ̀mú pé ẹlẹ́bọ̀ ni ọ̀ tó ọba kú sórí ẹ̀ èyí ti mùsùlùmí ẹ̀rọ ẹbọ nìyẹn ẹbọ ńlá nù ẹbọ kékeré wá wà ẹbọ kékeré yìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí o òun náà kọ́mọ̀ láwùjọ dáadáa káfí nǹkan mí ìbúra lẹ́yìn ọlọ́wọ́ ọba ẹbọ ni. orí ń kà án mo fi kà á bà búra ilẹ̀ rí ilẹ̀ rí mo fi má kà á búra

n'oge èdè yorùbá níwájú ọlọ́run àti ènìyàn ìtàlẹ̀ nìyà. àwọn bá tẹ̀fẹ́ sọ pé èèyàn rí oúnjẹ tó ń síhun ó níwájú ọlọ́run lẹ́yìn wá àgbà náà àti àwọn èèyàn lẹ́yìn wá àgbà náà gbọ́dọ̀ wà ń bẹ̀ á fi mà bí ènìyàn ò bọ́lọ̀ ń kẹ́gbẹ́. wá ní lágbájá àti lágbájá sọ di ẹgbẹ́ ẹ̀bọ̀ náà. bẹ́ẹ̀ náà ni káfi tíra sáfù káfi tíra <laughs> ẹ̀tọ́ bá ti ní kan tó bá yẹ pé kùránì lásán lọ́ba hàn tí ò sì pé a fi nǹkan kan kún tó fi ẹbu ewé kankan sí tó fi sápò tó sì gbà kọ́ lọ́nù ní sọ ẹ ṣùgbọ́n kàfi tí à ń sápò ní ẹlẹ́bọ̀ tó ní ọba kan báwo wá ní tọ́ba wá gbà pé kíní ẹ̀ ní sọ ẹ tọ́ba ilé gbà pé kíní ẹ̀ ní sọ ẹ ẹlẹ́bọ̀ ńlá ni ọ́ ilé ìlọ̀pọ̀lọpọ̀ sí ìṣẹ̀lẹ̀ àwùjọ yìí ó jẹ́ ká máa pariwo gbogbo nǹkan tó so málè rẹ̀ yìí tọ́ba bá kú sórí ẹ̀ ẹlẹ́bọ̀ ní ọ̀hún mo kí wọn mọ́ já mọ́ tó ń diga kí ló tó mọ́lé àbáwọlé ilé ẹni ọ̀nà ẹlòmíì báyìí jìngbìnì jìngbìnì ní apẹ mbẹ́mbẹ́ ìgbà mbẹ́mbẹ́ àdó ìgbàlẹ̀ owó owó gbogbo ẹ̀ pọ̀ pọ̀ okùn tí fi agba torí nǹkan ń pọ̀ ó lè jà irú ilé tún ń gbé bẹ́ẹ̀ ń torí pọ̀ gbẹ́mi lé ni tó ọ̀bà gbẹ́mi ni ò ní súnmọ́ bẹ̀ ẹ jẹ́ ká nínú ọkọ̀ rẹ ńkọ́ ìtòsúnmọ́ mọ́tò rẹ ńkọ́ ìdánwò nínú mọ́tò rẹ ńkọ́ tó já kúrò ẹlẹ́bọ̀ ni ọ wọ́n á ń lo opportunity yìí wọ́n gbogbo community kọ̀ọ̀kan tó bá wà ń bẹ̀ àwọn kan náà bèèrè ẹ̀mí kan tá a lọ wípé irú ìlúdún bíbá ẹni sí wọ́n pé gbogbo irú eré àìsàn èèzọ́n bí nǹkan kan ilé kọ̀ọ̀kan yóò dá two hundred two hundred naira one hundred one naira owó kíni owó ọdún Ọ̀ṣun Òṣogbo wọ́n bèèrè ẹ̀yìn o ó sì ń ṣẹlẹ̀ lóòótọ́ wọ́n wá ń bèèrè mbẹ́ pé ṣé ń bẹ́ ń lùdùn àwọn èèyàn tó fẹ́ gbé òsì mbẹ́ tó bá jẹ́ pé wọ́n wà ń bẹ̀ ẹ má da o tọ́lẹ́ pa àwọn tó sọ fún mi wọ́n kàn fi etí ahọ́n sọ̀rọ̀ tí wọ́n fẹ́ là mọ́lẹ̀ tọ́wọ́n bá da ẹlẹ́bọ̀n wọn náà jẹ́ wọ́n mọ̀ ah community ta wà à ń dáwọ́ ọlọ́dẹ títí ìbàjẹ́ wọn ni adáwọ́ á dà transformer bàjẹ́ á dà ìjà gbére ọkọ bẹ́ẹ̀ sì ni ń dà ẹ mọ̀ yẹ fún mi ni ah nígbà tí ilé yá fẹ́ dáwọ́ ilé yá bá wà àmọ́ dáwọ́ ògùn ẹjẹ́ àpòlọ kọ́ọ̀tù ájàre èmi náà lọ́dún tèmi náà ní ẹ̀sìn tèmi ẹ̀yin kọ̀míníìtì ọ̀bá dáwọ́ tèmi náà ẹ̀wá ní kí mẹ́wọ́n dáwọ́ ọdún tí kọ̀bẹ́sì mú kò bẹ́tù ayé gan tó nípa báyìí kan náà nìyẹn tí tí ọmọ ń ọdún wọn ni ó gbé ní gbogbo nǹkan tí wọ́n máa ń lò mùsùlùmí sì ní ẹ wà kó lọ síbẹ̀ ṣọ́ọ̀pù ẹ wà lóòótọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n ní ọdún wọn nǹkan tó wọn fẹ́ wọn lè máa béèrè bí sìgá nǹkan kan jẹ́ ń torí pé nǹkan ọdún wọn gan omi gan àbomi ìjò tá a ti rò bọ́yẹ kó tòrò mọ́ dáadáa ó nǹkan mi lọ wọ́n ń tọ̀ ọ̀bẹ kò sí lé ẹni tí ń tọ̀ pé ọ̀ká ẹni tí ò lè ká ìfẹ́ tí ń sí ọlọ́run ọlọ́run wọn tẹ̀wá lónìí òfin ní ọmọ tẹ̀wá lónìí òfin ní ẹ yín jẹ ní nù tó nípa báyìí ọ̀nà ẹbọ tún nù fún ìsọ̀láyé fún ara ti ní ọmọ tá a bá rí i bàbá gbé ẹni tó bá tọ́jú ẹ̀ tó bá ti dàgbà iná ni yóò jẹ ogún ẹ̀. káwọn sọ pé ní irú ọmọ àwọn ó jẹ́ ọkùnrin ó dẹ̀ ti fẹ́yàwó gbogbo àwọn àríkánù nìkáyì ó dẹ̀ pé ṣùgbọ́n ìyàwó yóò sì wá bímọ kò sí ìlú ilé fún òbímọ tọkọ yẹn fi kú. irú obìnrin yẹn kò ní ẹ̀tọ́ kankan tí ó lè jẹ ní gbogbo ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ káàtó pé èèyàn wọ ọkọ̀ lọ síbì kan èèyàn wá gbé èèyàn rántí fún dẹ́fà yẹn ló wọ ọkọ̀ dẹ́fà yẹn lọ èèyàn náà bá tẹ̀ lọ yẹn ti wá délé kí òkú wa rántí pé ah mi mà rántí rẹ fún dẹ́fà yẹn ló wọ ọkọ̀ irú owó yẹn báwo lè yóò sì sí. alákọ̀ọ́kọ́ a ti sọ lọ́rọ̀ náà pé tí ọ̀bà sẹ́ni tí ó jogún ẹ̀ náà tó bá jẹ́ pé ọba bí òsì bímọ tó bá ti lọ́mọ ó ti ní àwọn tí ó jẹ gbogbo ogún ẹ̀tàn nìyẹn lọ́kùnrin tọba bá ọkùnrin ṣùgbọ́n tó bá jẹ́ sí pé ó ní ìyàwó kọ̀ lọ́mọ ìyàwó mú ọ̀ràn yẹn ọ̀ràn yẹn rẹ̀ nínú ogún ẹ̀ ìyàwó máa jẹ́ ìdá ti kò sí àfi ní tí ọba ti lẹ́yìn tí ó dogun ẹ̀lẹ́ tó kàn bẹ̀ náà ìṣèbí ẹ̀ṣẹ̀ àbèrè pé káníbọ̀ wá kú sí olówó ẹ̀ lè fẹ́ ìyàwó ẹ̀ padà nítorí mo rò fẹ́ bèrè bẹ́ẹ̀ ni ó lè fẹ́ tóbìnrin bá parí ẹ̀ńdà rẹ̀ torí pé kì í jọmọ ẹ̀ fọ́ ẹ̀kú ìyàwó ọmọ rẹ̀ ni ò lè fẹ́ wọ́n má sì jọmọ rẹ̀ náà ẹlẹ́ẹ̀kejì ẹ̀ ń tọ́gbà mi owó láti fún ẹni tọ́lẹ́tọ́ kan láti gbà tó ń ti yẹ̀ sí lọ tó wáyé pé lè mí ìtìpadà ni á fún tá a fi pàdé ẹ̀ wẹ́pọ̀ ń tá ọ̀rọ̀ fáà lè bá pàdé mọ́ láéláé ni káàsì ti sàárà fún nìkan ìjọ sì bá pàdé tó bá ní à tó bá káwọn sọ fún pé owó rẹ dì òní mo ti bọ́ ọ̀sùn ti o nígbà tí màá bá tún pàdé tó bá ní òun ò ti o pa mọ́ owó mi ẹ̀ tó bá ní òun fara mọ́ náà ni Allahu ta'ala àdá. Ìbéèrè ilé tí wọ́n ń bí, wọ́n can the person that is selling there can sponsor tafsir. Ṣé ẹni tí ó ń ta bíà ṣé o lè sponsor tẹ̀síìr. ẹnití. kí tàbí àkíntọ́tì. o lè. kí ni sponsor tẹ̀síìr. tó wáyé pé wá wá bí ìkórè mi lẹ́yìn tó wáyé pé ní ti ń tàbí àwa náà jókòó wáyé tó sì fẹ́ sponsor tẹ̀síìr kórè mi lẹ́yìn. náà. náà ìbéèrè mi ni pé nígbà tí yẹn ṣe tẹ̀síìr lẹ́ẹ̀kan ẹni tí yóò ṣe wò tí ẹnìkan kówó fún un yóò yẹ pọ̀ díẹ̀ tí ó wá wẹ̀ nìyẹn láti bí ọdún méjì mẹ́ta tí kò sì rí ẹni yẹn tó sì rí àwọn fámìlì ẹ̀ táwọn fámìlì ẹ̀ ní kókó wa ìjẹ́ ló lè kó yẹ fún àwọn fámìlì ẹ̀. orí fámìlì ẹ̀ ń tó lówó. ẹ̀ ń tó lówó. kò ń tó lówó. kò ń tó lówó. mo sì fún ní kọmíṣàn bí ẹni tó lówó. mo láwọn mo lè rí ìsìn kọmíṣàn kan pa rẹ̀ pé olùkú nàìjíríà. wọ́n fẹ́ jalè ẹ̀ ni. wọ́n fẹ́ jalè ẹ̀ ni. àwọn fámìlì ni. sòyìn wà ṣe sùúrù tó bá jẹ́ sí pé báyìí. ìjẹ́ ká bá fi owó mi sí àyè tá a mọ̀ pé àmọ́ nínú fámìlì rẹ̀ á rí èèyàn rẹ̀ kan bẹ̀ náà wọn ò lè ya lórí kankan tó bá ní náà látàrí ẹnìkan tó súnmọ́ ẹ̀sìn díẹ̀ tàbí ká lo ọgbọ́n láì sàwárà lọ béèrè bá ń dọ́gbọ́n lọ́gbọ́n lọ ẹ̀yà máa gbé kọ́ńtàkì yẹn fún yàn pé afá bàbá Abdullahi gba five thousand yìí mo fẹ́ gbé sẹ́kàn fún ẹ̀ torí ìdílé ògúnjọ bí wọ́n yẹn ọkùnrin kan bẹ́ẹ̀ ń bẹ̀ tí wọ́n lọ wà ní Canada orúkọ rẹ̀ ń jẹ́ báyìí mo fẹ́ kọ́ ọba ń wádìí alámi tó fi bá ń gẹ́ẹ̀tì nọ́mbà ẹ̀ tí mo fi bá sọ. tọ́wọ́n ti bá ti ń bẹ láyé ó yìí láti mí àláyé mà ní. ọmọdé àti ẹ̀sìn mìíràn bẹ́ẹ̀ bí ẹ̀ bá wà nínú bí ẹ̀ ti wọ ẹ̀kọ́ àìdí nọ́mbà ẹ̀ tó tẹ́ bá fẹ́ gẹ́ẹ̀tì ẹ̀ ó sì gẹ́ẹ̀tì kò sí ni ẹ̀ mà á ebi ń kọ̀ lọ ẹ̀ àfi tí wọ́n yẹ pé kì í fóònù yẹn kọ̀ lọ ẹnì lókù wọ́n ti wá sí ń kọ̀ lọ èèyàn kọ̀ láti rí so a try wa wá àgbọ̀dọ̀ fún family àwọn family ilé wọn lè lọ́jọ́ ó lè làwọn wọn fẹ́ kẹ́ ẹ máa wọn ò fẹ́ kí owó ẹ̀tọ́ wọn bọ́ sọ́wọ́ ẹ̀ ẹ̀yin wọn bí rìsì mọ̀rọ̀ dìhe ẹ opposite ti ní tí wọn gbà lérò ẹ fi bá wọn gbé pé ọmọ àwọn ẹgbẹ́ kú ni tábà pàwọn tó jogún ẹ̀ lábọ̀ ẹ̀ kó fún wọn ẹjọ́ wa fi ti sàrà táwa bá ń bẹ̀rù pé a lè kú kọ́ wa di gbèsè sí a ní ọrùn ìjọ òkè àmọ́ káfí ti sàrà àwọn tó bá dé wá ní òun fẹ́ gbowó òun fún tó sì lóun fara mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí máa dé bá wọn máa fara mọ́ sàrà àwọn ọkàn sóò sàrà tó fi ṣe pé sórí kàǹkà tó ń wúlọ̀ kan yẹn ó tún kọ́ ọ̀pọ̀ ẹ̀sìn owó rẹ̀ ni mo fi gbẹ ìwọ̀n amábọ̀yọ́ tẹ ọlọ́run torí pé mi ń bẹ̀rù tó ẹwọ́ bọ̀yọ́ tí ọlọ́run o tí ọba tí ọlọ́run kan sọ o wọ́n fi kọba tí ọlọ́run máa fún ọlọ́ba yìí yí orúkọ bẹ̀ padà gbogbo ládàtà ẹ̀kọ́ ọgbà láti ọmọ ti gbẹ yọ bọ̀ sínú iṣẹ́ rẹ tèmi ní sì dòwò rẹ padà fún ẹ bá ń láti ṣe ọlọ́run ọba yóò ṣe lọ́rùn pa. wọ́n ní pé kí ni àlàyé ti ń bẹ fún hadith tí ó sọ̀rọ̀ nípa ṣíṣe itikaf ní àwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta nìkan mọ́sílẹ̀ àti mọ́sídì nàbáwí àti mọ́sídì àkùfọ̀. a ti sọ láwọn àjókòó bóyá bí àwọn àjókòó kọ̀ọ̀kan tẹ́lẹ̀ bóyá àwọn èèyàn ò wá bẹ̀. hadith yìí ẹ má jà ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ dáadáa ká sì wà mọ̀ dáadáa káyé máa mú etí mọ̀ bẹ́ẹ̀ bá máa sọ lọ́wọ́ ẹni ṣẹlẹ̀ ní etí ẹ̀rọ ìlòmù etí ẹ̀rọ ìlòmù òun ẹni tó wá jókòó láàrin ẹ̀rọ ọjọ́ ráwọn. anábìwá hmm? sallallahu alaihi wasallam tó gbọ́rọ̀ kalẹ̀ ó ti sọ lọ́rọ̀ bá nínú àwọn oríṣiríṣi islam náà islam láti káàfà ilà àti ìtàláta ti masajid ó ní kò sí ìtìkáàfù tí ládàá rẹ̀ kún tó ìtumọ̀ ẹ̀nu tí ládàá rẹ̀ lágbára tó èyí ìtìkáàfù tá a bá ti ní masalasi mẹ́tẹ̀ẹ̀ta yìí apẹẹrẹ ẹ̀kọ́ nínú àlùkò nínú ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam anábì fẹ́ni tí kò ní àmánà ìwọ̀ wá dé wá ní ẹni tí ọba ti lámàánà kẹfìrí sórí bó ti ọ̀rọ̀ ànábì bọ̀ sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà ilé náà ó pọ̀ náà ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam. láyà ṣẹlẹ̀ dàmú ní ìmùsùlùmí ìlà àbúrò ṣẹlẹ̀ àtàlà. náà tó gbogbo àwọn nǹkan àwọn èyí tó jẹ́ àlàyé á ní láti máa rẹ̀ ntúni nǹkan gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ ó ní pé ládàá kí èèyàn tẹ̀ ẹ̀tì ní Maka Madina àbí ní afọ́ kò sí ìdínú kí ló sì fà á torí kí ọlá ń bẹ fún mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta àwọn yìí ẹgbẹ́ ìjọ sí pé láàtọ̀ látàbá kan náà kò sí irun téèyàn lè kí tí ládàá rẹ̀ ó kún tó kó kírun ní mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yẹn bẹ́ẹ̀ náà ni ẹ̀tì káàfù náà jẹ́ torí pé ó kírun níbẹ̀ ẹjọ́ sẹ́yìn ti ká ó ti tẹ́ pa síbẹ̀ náà ni gbogbo wákàtí máa ràn án ẹ̀bẹ̀ ni ó ti kì ọ̀wọ́ lẹ́dọ̀dọ̀ ọmọ ìgbà ni mọ́sáàsì má kàbí ti mẹ̀dínà àbí ti àkùsọ̀ tó nípa báyìí ara àwọn àfáà kan tí wọ́n mú fátíwá yẹn ṣùgbọ́n sí gbogbo gbódà àfáà bá jẹ ìwọ́n náà máa jẹ wọn pé àfáà máa jẹ gbó kò sáfáà ti mẹ́láyé tí ò jẹ gbó ọkà pọ̀ ju ara wọn lọ ni àbágbọ̀ yìí kan tọ́lọ́ kàn pé èèyàn ní ọ̀wọ̀ ọ̀bọ̀ ìmọ̀sẹ̀ mistake ẹ̀dá ọlọ́run níwà àwọn ìmọ̀sẹ̀ mistake ìpìlẹ̀ gan náà káwá pẹ́ nítorí pé àfa àwọn kan báyìí ti sọ báyìí àwọn ń tẹ̀lé pé tí gbogbo tọ́jà náà lọ́wọ́ ẹ̀jẹ̀ wọn tọ́ba ti níbi tó ti jẹ góònù ó sì àwọn sọ̀rọ̀ fún pé mojitahi ó gbìyànjú owó ìdí mojitahi ló ń jẹ èyí sẹ́ni tó dé lẹ́fù báyìí tó padà kó ṣe àkíká ọlọ́run ọba tó dárúkọ mọ́sálásí náà lọ́kùnrin ó ní wala tubashiruhunna wa antum aakifuna fil masajid wa antum aakifuna fil masajid. àwọn onímọ̀ ní jáde jáde jáde jáde jáde ọ̀ lẹ́kọ̀ọ́ mọ́sálásí ni. wà ń tún máa kí fún ọ̀nà ìfìmọ̀sáàdì àwọn ìmọ̀ ní àyà ayé nígbà tó sọ kalẹ̀ afọ ò tí ì kò tí ì di dáwà mùsùlùmí àti ìdè bẹ́ẹ̀ ayé ìgbà wo ni ayé ìgbà wo ni afọ di pọ́pátì àwa mùsùlùmí ayé ìta ni dáwà ọ̀yà ọmọ ọdún Khattab ọdí aláwọ̀ tí a rà masájídù plural nínú ọlọ́run ni wala tubashiruhunna ẹ gbọ́dọ̀ súnmọ́yàwó yín wa antum mu'akifuna fil masajid lásìkò tẹ́ bá ń tẹ̀ tìkáàfù nígbà ayé yìí sọ̀kalẹ̀ masasi akṣọ kò sí ìsínlẹ̀ bí a pé níta mẹ́rin pẹ̀lú masasi ìpìlẹ̀ ní kápẹ́ gbogbo nǹkan pẹ̀lú masalasi lọ́wọ́ bẹ̀ ṣùgbọ́n masalasi wo lọ́dà ẹ̀sìn masalasi máa ti ń kí jùmọ̀ lọ́dà ẹ̀sìn. ìjọba sí jùmọ̀ ń bẹ̀ yá sí máa wẹ̀ kí jùmọ̀ bá ti tó ọlọ́ kí jùmọ̀ masalasi jùmọ̀ bá wà ń bẹ̀ ó sì padà sí gbèsè mo rò fẹ́ yé nìyí ṣùgbọ́n àgbọ́yé yìí a ní láti kíyèsí dáadáa láti káfà kámílà náà bí wọ́n fi láìmánà kámílù láìmánà kámílù liman láàmánà tààrà láìmánà láàfàlátà liman láwùzọ́ àlà ayé àlà náà ìkejì nínú yẹn kéjì lánàá ìran kejì ńlá tí máa wà nù bá méjì ní máa wá a máa jẹ́ náfíù òun yóò máa jẹ́ ní ti ń lé pilẹ̀ lọ yóò sì jẹ́ ní ti máa ń lé ní ti òpin lọ n wòye la salata liman lam yaqra' bi fatihatil kitab ẹni pé kò sínú rárá nà tẹ́lẹ̀ mi lóbi àtàwọn fi máa pé kò nírun <clears throat> torí pé a máa pé àlùwàlà fúnra rẹ̀ ṣẹ́wọ́n fún mi ìṣòro ti sọ̀rọ̀ mọ́jẹ̀mú lọ́jọ́ irun mọ́jẹ̀mú. bá méjì ní láwọn ẹran wa ìtọ́ba wá lè ta lékulẹ̀ lọ á lò mẹ́ ìtọ́ba wá lè gba lé lọ wípé kò pé tán o bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni pé súnà ànábì ni sallallahu alaihi wasallam súnà ni ẹ̀tìkáàfù ìyẹn mẹ́rin ló ti dé mákàrí nù yín kọ́nà wẹ̀ ẹni ọwọ́ kárí ah ní gbogbo ẹ̀jẹ̀ mọ́ ẹnìkan ẹnìkan tí ẹni maka àti madina nìkan láti máa jerusalem láti máa gbogbo wa ẹ̀yà àyẹ̀ ṣe súnà yìí atamele ẹ̀rí tó bá kẹ̀ pọ̀ ṣùgbọ́n tí ń gbèrú fatiwa káàkiri ọbígbà tí ń ṣe ìfúnmáàdù súnà lè mérí kò ṣe ìyá kò súnà nǹkan ìwọ́tì pa mélòó gbogbo tábàtì ní ayé àpárá ọba ìta lólówó àti lọ́nú àwẹ̀ yìí àì ọba ti wà ó kéré àníbi tún náà ètò tó màtáàtì mẹ́ta dáàtì máa ṣe ìtìkáàfù rèé sọ́jọ́ gbogbo àwọn mùsùlùmí àìjà ronú káàtì ẹ̀ gbogbo wa lówó lọ́tà ìlọ abẹ́jọ́sùn náà ìyẹn mélòó wà bí lóde ní ẹ ti lọ bí sweet card. bá lọ wà káàkiri lóṣogbo lásán tàbí ní káàkiri ten cent cup áàrí one thousand tàbí jù bẹ́ẹ̀ lọ ẹdẹdẹ ẹdẹwò ẹdẹgbá ẹdẹbàdàn Lagos ẹdẹ gankan ẹdẹ Kano ẹ sàgbogbo ti Nàìjíríà jọ maka mo ní ọgbà wá ngbà maka ọba gbà tán ó tún ti Màdínà nbọ gbà wá dé kò ẹ ọjọ́ ra wọn o bàbá ẹ má bọ́ àfa bẹ́ẹ̀ tọ́ ẹ pa àfa àgbà ni ẹ ṣe ọ̀hún sórí fún ẹ tọ́ ẹ kíìsì fún ìgbé ìmọ̀ rẹ̀ ọ̀yànjú ṣùgbọ́n lọ́n fi bọ̀ sí gbogbo wa lára yóò kú bí kan bẹ́ẹ̀ bá ti pé jókòó báyìí ọmọ púrúfù ẹ̀yán ni pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ filẹ̀ sábàlagbà sáyẹn nínú mímọ̀ ẹ pé rahimahullah tí ó bá ti kúrò láyé tí ó bá ti kúrò láyé ẹ pé hafizahullah lọ́mọ tẹ̀lé ìtọ́ dáa jù nínú ọ̀rọ̀ òun náà ni pé ẹ̀kíkà gbogbo mọ́sálásí àti lè ṣe tó ẹ̀tìkáàbù láńsọ ni ẹ̀tìkáàbù tí èsè ní rọmọlọ́rùn náà ń kọ́ ẹjá tún bí àwọn tó sọ pé mọ́sáàsì mẹ́tẹ̀ẹ̀ta nìkan láti ṣe ẹ̀tìkáàbù á lè ṣe ẹ̀tìkáàbù nígbà tí èsè ní rọmọlọ́ tí àwọn ẹ̀tẹ̀lẹ́ náà á tún máa wá mọ́kà màdínà àti kí ni èèmù islam kí ni èèmù نعم والله تعالى عالم وصلى الله وسلم على نبينا محمد وآله وأصحابه أجمعين والسلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا